ọwọ́ yẹn ajáde yọ ọmọlẹ̀ gbóò gbígbà tó rùn malẹ̀ tí èsè ta rẹ̀ tí èsè ta mọ́dì. ayatan ukhra eléyìí náà tó já mi mí tọ́fi bá fi ràn án kò fi bá sọ̀rọ̀. tọ́ àmì méjèèjì náà ni ẹlòmíín nínú àwọn èèyàn ó lè pè é asọ̀pọ̀pọ̀ alẹ́ òdejò ọ̀nà lè ṣe akọ́bàpọ̀ ayọ́jáde ọmọlẹ́bí òrùn ọ̀nà lè se ẹ̀yà tètè múra o ẹ̀yin náà ẹ̀sẹ̀ tí ń kárí o ẹ̀sẹ̀ tí ń kárí àwọn kọ́ gbogbo ǹjẹ́ bá rí tí ọjọ́ mọ́ọ̀jẹ́sà ohun tí máa dáni lágara tó bá fi lè ṣẹlẹ̀ kan nínú àwọn ànábì ọlọ́run ìpèníjà máa wà pẹ̀lú ẹ̀ ńlẹ́rìí o tẹ́bá ní kò tó lámì ìpànàbí ọlọ́ọ̀ni mi a sì pé ẹ̀yin náà ṣerú ẹ̀ ẹ̀yin náà ṣerú ẹ̀ gbàdá nàbí Musa aleyhi salam tó mú àwọn àmì méjèèjì wá kàkà kí wọ́n gbọ́ kí wọ́n gbà pọ́lọ̀ ńlọrọ̀ níṣẹ́ lódodo qala al mala'u min qawmi fir'aun. إن هذا لساحر عليم يريد أن يخرجكم من أرضكم فماذا تأمرون àwọn abẹnugan nínú àwọn èèyàn Fíráùn wọ́n ní dájúdájú òpìdán tí idán rẹ̀ fojú hàn lélẹyìí o àbí ta lẹ́yìn mà tí máa sọ nǹkan lẹ di nǹkan mi òpìdán nù lálẹ́ mọ̀ kó lè kọ́ ọba kò kọ́ yọ jáde ó di kọ́ tàn ìmọ́lẹ̀ tẹ́nìkan ò ní lè wò má. ìtẹ́nì bẹ́ẹ̀ ni wọ́n á máa pe tọpọlọ tí wọ́n bá ti gbé ọmọ èèyàn gbogbo èèyàn níbikíbi láyé gbogbo tẹ́mi wọ́n bá ti kọ̀ tí wọ́n fẹ́ tẹ̀lé wọ́n máa bàjẹ́ ni wọ́n fẹnu bàjẹ́ wọ́n fẹnu ya pátánì sí lára lórúkọ pé ńgbà táwọn bá bàjẹ́ gbogbo ẹni tó yẹ kó gbọ́ kó gbà wọn ò ní gbọ́ wọn ò ní gbà kálukó jìnnà sí. àwọn ọmọ wa wò pé látàrí bíbàjẹ́ òun ọjà tàwọn ti tà torígbà tí gbogbo ayé ọba ti gbọ́ tiẹ̀ òkútọ́ ọba kò ní pẹ́ kágbá torí ẹ̀ ọba yín lójijì o gbogbo ìgbà tẹ́ máa ń ṣe dáadáa àbẹ́ máa ń pọ̀ ọmọ nìyẹn sídìí dáadáa wọn ò ní tẹ́ni fún yín o. bọ́ọ̀mù yẹn ṣe wà nù ẹni tó bá jẹ́ pé ìbàjẹ́ ni máa ń pè wọ́n sí ẹni tí wọ́n ń ṣe náà ní bá wọn pa lóṣùn ṣe ń sọ pé dáa púpọ̀ àti pé ẹ̀ tí ì ṣètò ìbàjẹ́ yìí tún kù díẹ̀ ó tún yẹ ká tún ṣe sí irú wọn ni wọ́n jọ rẹ́ pọ̀ àmọ́ gbogbo ẹni tó bá fẹ́ ká wọn lọ́wọ́ dè nídìí ìbàjẹ́ wọ́n fẹ́ lé wọn kúrò nídìí ìranù ọmọ aráyè ìbáru wọn sọ̀rọ̀ ọ torí ẹ wọ́n rí ọ wọ́n dijú magbárí wọ́n rí ọ kùn lọ wọ́n rí ọ wọ́n dúdúdú wọ́n gbọ́dọ̀ lójijì nígbà tó ṣe pé òdodo ni wọ́n ń sọ dáadáa ló ń pè yàn sí nítorí pé ẹni tó bá ti jẹ́ pé dáadáa ni máa ń pè yàn sí kò sí tàbí ṣùgbọ́n pọ́ta làwọn èèyàn máa bá sí ìdí ni pé ní tó wu àwọn èèyàn òun náà ní káwọn tẹ̀síwájú di ìbàjẹ́ kò sì jẹ́ nǹkan tuntun torí káwọn anábì ọlọ́run gan lára bí wọ́n ti ṣe jẹ́ kí wọ́n ń pè yàn lọ sídìí dáadáa èèyàn mélòó gan lẹ gbọ́pọ̀ tẹ̀lé wọn èèyàn mélòó gan lẹ gbọ́pọ̀ gba tiwọn wọn ò pọ̀ wọláhì wọn ò pọ̀ rárá oníkálukú wọn ara rẹ̀ nìkan lórí àti wọn bá péréte díẹ̀ nínú àwọn èèyàn tó gba tiẹ̀ bá péréte díẹ̀ nínú àwọn èèyàn tó gba tiẹ̀ báyìí wọ́n fẹnu bàjẹ́ ó rí i pé tí wọn náà bá ń ṣe dáadáa tó ń pè yẹn lọ sí di dáadáa wọ́n lè máa pè ọ́ lóko tí bàbá rẹ̀ ọ̀sọ́ tí yóò ọ̀sọ́ alákatakítí ẹ̀sìn alákatakítí lọkùnrin lọ́dọ̀ ti gba kínní kan mẹ́sìn wéré lóko rẹ̀ ń jẹ́ kọ́lọ́ tuntun lẹ́yìn so that àwọn èèyàn fi sá fún àwọn èèyàn fi sá fún àwọn ọ̀fẹ́ gbọ́gbà wọn ò sì ní jẹ́kẹ́ni tí ó gbọ́gbà ọ̀gbọ́ ámbọ̀sibọ̀sì kò yọ gbà sí ọ̀rẹ́ láì gbàtí wọn náà wọn pè yàn sí di dáadáa tó wá ti torí pé wọn dẹ́yẹ sí ọ wọn ò ta sí ọ kọ́ wá ti torí pé wọn fẹ́ kí wọ́n dá sí ọ kí wọ́n máa ta sí ọ wọn náà wá dẹni tó bẹ̀rẹ̀ sí ṣèbàjẹ́ lẹ́yìn tó ti ṣe dáadáa ọ̀pá dáadáa tì wọn náà bá wọn ṣèbàjẹ́ sí ọ̀rẹ́ láì kí lọ́mọ èèyàn ní tí ó fọ́ wọn ò ní kankan àfi tí wọ́n bá tún ba tiẹ̀ jẹ́ ìdí nu tóbi jẹ́ kí ẹni tó bá ti pinnu kó n fẹ́ ṣe tọ́lọ́hún máa bá lọ. torí pé ìbínú ọlọ́wọ́n bá wa ni ò ṣe é rí ìbínú ọmọ èèyàn jámọ̀ kankan ọlọ́mọdé àrí ìbínú ọlọ́wọ́. torí ẹ̀ wọ́n fẹnu ba Musa jẹ́ wọ́n ló pìdán ni òpìdán tọ́mọ̀ ń pa dán lélẹ́yìí nígbà tó ṣe pé musa ọmọ nípa dán kìí sòkè dán wọn ni lásìkò ni musa lọ kọ́ dán wa o yuridu an yukhrijakum min ardikum ó fẹ́ láti lé yín kó ń lu yín ni pẹ̀lú dátọ lọ kọ́ wa yìí fàmàdà tẹ múrú kílẹ̀ fẹ́ pa aláṣẹ kíkà ṣe sí ọ̀rọ̀ ọmọkùnrin ẹ wo iye tí ń tà lè ṣe pàṣẹ o dábàá ṣe ń kọ ọ̀rọ̀ bí ká kakú ńlẹ̀ ni kàkà bí kápẹ́ẹ̀tì tó ti gbó.

lójoojúmọ́ lọ́jọ́kọ́jọ́ ìhà yòówù èèyàn lè kọ sí nǹkan ntí ọ̀dọ́ ò ní í da láéláé náà ẹ̀ bá kọ́ ntòsí da kò ní í da láì da láéláé ẹ̀ bá sọ pé ntòsí da ó lè má yẹ láyé ṣùgbọ́n tí wá yé lọ́la nígbà tọrọ tiẹ̀ bá já sí yà kọ́lọ́ ẹnitọ́gbọ́ dáadáa tí ó pè ní kankan láyé wọ́n padà wá yé njọ́ gbé ndàlùkì àmọ́ pé n tó ń kà kúnyùn àṣebẹ̀ lọ́nà wa wọ́n wá ní wọ́n lọ mo sì ṣetán láti tú bàbá o ọlọ́dà gbogbo àtútù bá mi o tẹ rọ́nà lọ lónìí yìí o nítorí wọ́n dájú ni pé kò ní rọ́nà lọ kò ní rọ́nà lọ kí ló mú ọmọ ti gbàgbọ́ láyé wọ́n ló pè dání Musa o kò wá sẹ́rìí ń bì í fẹ́ni tó náà jókòó dán àfáàní òpè náà ni ọ̀hà ni ẹ̀ kí ni wọn ò ti sọ wọn ti sọ sáwọn ẹni ọlọ́run ṣáájú ju wa náà bóyá sì lè má mú kó wá jẹ́ bàbá yẹ̀ ń wò yanrìn ló ń tẹ̀ omi ló ń lò ìràwọ̀ ló ń wò alukuraani ló ń lò so gbogbo ẹ̀ wọn á ní ẹ dákun sáàdì máa ń ṣe sọláàt lẹ́yìn irú àwọn bàbá ìyàwó báyìí wọn á ní àkọ́tọ́ gbogbo ẹni tó bá ti máa lóyún àwọn ẹgbẹ́dọ̀ tó lẹ́yìn rẹ̀ ṣe sọláàt o torí bí ìgbà tẹ́ tó lẹ́yìn káfíìrì ni torí ẹni tí ń ṣe ìyàwó kí ló ń sọ pé òun mà òun máa ń tó pamọ́ ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá nìkan ló sì máa ń tó pamọ́ torí ẹ gbogbo ẹni tó bá sọ pé òun máa ń tó pamọ́ gbọ́nà bá ní à wọn á bi léèrè pé bàbá agbọ́pẹ́ yìí náà ṣe ìyá ń wò ó ní bẹ́ẹ̀ ni àwọn tẹ yanrìn àmọ́ àwọn èso yàn wò àwọn wúrà o ṣùgbọ́n àwọn èso yàn wò àtẹ́lẹwọ́ làwọn ń lò àmọ́ àwọn èso yàn wò ìyá ń wò náà wọn ń pèlè wọn ní à ẹ ń bà wá jẹ́nu wọn ti bà Musa jẹ́ tiwájú eléyìí wọn bà nàbí Muhammadu náà jẹ́ àlẹ́ yẹn ọ̀daràn nìyẹn torí pé intention gangan tí o bá yọ ó kọ́ tó bá wù ọ́ kó kù ẹni tó bá ṣẹṣẹ léyìn ọ sọ pé o máa tó pamọ́ nù ìmọ̀ sọ pé èèyàn máa tó pamọ́ kó má ó ti kílá yẹn pé èèyàn di káfíìn kọ́lọ́ máa sì wá káfíìn. qul la ya'lamu man fi as-samawati wal ardi al-ghayba sọ fún wọn yẹrẹ anabi Muhammad sallallahu alayhi wa sallam pé gbogbo ẹni tó wà ń àti gbogbo ẹni tó wà ń kò sí ẹnìkan nínú wọn tó nímọ̀ nípa àkọ́kọ́ kò sí ẹnìkan nu wọn tó ní màá nípa tó pamọ́ tí ì bá ṣe Allah Allah Rabbul Alamin nìkan ló mọ̀ nípa tó pamọ́ bó wà ní oṣù sọ́kù àmọ́ nípa tó pamọ́ tó tún sẹ́kù lábẹ́ àbúradà ẹ̀sìn Islam kò sí bó ṣe sẹ́kù. tọ́ wọ́n pe anabi Musa bẹ́ẹ̀ àwọn abẹnugan nínú àwọn èèyàn Fir'aun ọ̀rọ̀ wọn jọ ti Fir'aun náà nítorí pé ìwájọ wà ìní ń jẹ́ ọ̀rẹ́ jọ ọ̀rẹ́ ìwà àwọn jọ ti fíráwọn náà lọ́rọ́ wọn fi wọ nítorí ẹ̀ ló ti jẹ́ kí sọ pé irú ẹyẹ ẹyẹ ń ìwọ jọ dàrún káwọn ọ̀rẹ́ rẹ kí wọ́n jẹ́ ni ọlọ́run kí ìnà ọmọ gbogbo gbà ìwọ sì lè jẹ ni káwọn rẹ kí gbogbo gbà tó fi jẹ́ pé téèyàn bá jẹ́ eré tó bá aburú wọn ó tètè lápá láàrin yẹn sọ̀yàn náà dẹni ibú ju gbogbo ọ̀nà tí wọ́n lè gbà láti kó wa rìnrìn wọn lọ wọ́n ní ìwà àríkè tètè ràn ní bí ìwà abú ṣe máa tètè ràn ìdènà tó fi jẹ́ pé tí ẹyọ àgbàdo ẹyọ kan àbí èrè ẹyọ kan tí kòkòrò bá ti wọnú ẹ̀ tá a bá fi lè ṣe sísọ sínú gbọ́ àgbàdo àbí èrè sí tàbí ṣùgbọ́n pé gbogbo etí tó kù ń bẹ̀ náà kọ́ kòkòrò ọ̀wọ̀ bẹ̀ náà jẹjẹrẹ ọ̀wọ̀ bẹ̀ tó bẹ́ẹ̀ náà làwọn èèyàn náà rí jama wọ́n ní kí ló dé tó fi jẹ́ pé táwọn èèyàn àwọn ń wà rí bá wà láàrin àwọn èèyàn nígbà tí majority àwọn èèyàn jẹ́ èèyàn bù kí ló dé tí ìwà retí tètè làpá lára àwọn èèyàn kọ́ rọrùn torí pé àwọn èèyàn fẹ́ wà rí àbúrò làwọn máa fi firaun ni wọ́n ṣe rìn mọ́ fìràwùn. fìràwùn ìgbà tó jókòó sórí àga ó ti kọ́kọ́ sá lọ tẹ́lẹ̀ ẹ má gbàgbé nígbà tí wọ́n sọ ìjó lẹ̀ nígbà tó pọlọ padà sórí wèrè tó jókòó padà lórí àga tó ti ń dábìrà àwọn abẹnugan wa sọ fún pé bàbá ẹ má mi kàn èmi ò wí bẹ́ẹ̀ àló pìdán kódà expert ọmọ nǹkantawe aliyu olumani so ntí ti mọ̀ pé fìràwọ́ náà ń rò nípa Musa làwọn náà sọ inú fìràwọ́ náà wà dùn inú rẹ̀ dùn pé yẹs ká ní àwọn ok wọ́n ìlẹ́gbẹ̀ẹ́ ìyẹn ni kí tí wọ́n á sọ tó wù wá. tó bá ti di pé ń sọ tí ó wù ọ́nù kan níbo ló fi làákà rẹ sí lónìí tí gbogbo ẹ sì dàrú ó túmọ̀ sí pé ẹni tó pè lónìí làákà yìí kì í ṣe dandan kó jẹ́ pé nǹkan tí ń bá ń wí tẹ̀ wá lọ́rùn wọ́n bẹ̀rẹ̀ Musa kí làwọn ò tiẹ̀ ṣe nípa rẹ̀ ọgbọ́n wo làwọn ọ̀dà láti pa iná mọ́lẹ̀ Musa yìí báwo làwọn ó tí ìmọ́lẹ̀ rẹ̀ ó fi wọ kunkun táwọn ó fi fi ìjánu sí lẹ́nu tẹ́nìkan ò ní gbóhùn rẹ̀ mọ́. báwo làwọn ó ṣe ṣe tí irọ́ tàwọn tí ó fi lékè ètè táwọn fẹ́ dá mọ́ Musa tí ó fi borí tiẹ̀. ẹ̀rù ń bà wọn kọ́mọ́jẹ pé ńgbà táwọn èèyàn bá rí àmì tí Musa mú wáyé nígbà tó ṣe pé Fíráwọn nìkan lọ́sẹ̀ rí kọ́mọ́jẹ pé ó fi fà wọ́n yóò fi dán rẹ̀ fà wọ́n kẹ́ bá wọn ṣe ń rò pé dání kó máa jẹ pé ní ó mú Musa ní ìṣẹ́gun lórí àwọn kó máa jẹ pé ní ó mú Musa ráwọn lẹ́kọ̀ọ́ nílùú àwọn níta wọn bẹ̀rù kó náà lọ padà ṣẹlẹ̀ ọlọ́run bá ti sọ pé wọn lórí ẹ Fir'aun wa Haman. جلودهما منهم ما كانوا يحذرون أترى موسى جكي فرعون أتي هامان أتاهم ogun àwọn méjèèjì àtàrà Musa jẹ́ kí wọ́n rí ní tí wọ́n ń bẹ̀rù ní tí wọ́n ń bẹ̀rù tí wọ́n ń sá fún ní ọ̀sẹ̀lẹ̀ sí wọn. látàrà Musa gbogbo èèyàn bọ̀ lọ́wọ́ Firaona látàrà Musa aleyhi salam Firaona gan di nǹkan àgbàgbé níta ń bẹ̀rù òní ọ̀sẹ̀lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní jíròrò lórí ọ̀rọ̀ anabi musa aleyhi salam wọ́n dẹ́tẹ̀ lórí rẹ̀ èrò wọn padà wá kò lórí ntọ́lọ́mọbẹ ẹlẹ́dàá wa tọ́sọ nípa wọn wọ́n ní qalu arjih wa akhafu wa arsil fil madaini hashirin ya'tuka bikulli sahirin alim wọ́n ní ẹ jẹ́ ká lọ Musa lára díẹ̀ o jẹ́ lọ Musa lára díẹ̀ pé kó fún wa lọ́jọ́ díẹ̀ á ronú pọ̀rọ̀ rẹ̀ apá kan nínú wọn ni ẹja lọ lára yẹn ìtumọ̀ rẹ̀ ni pé ẹ jẹ́ ká mú Musa ká fi pamọ́ fúnjọ díẹ̀ péré jẹ́ mẹ́tìjọ jáde tó tó bá jáde pẹ̀lú nǹkan tó ṣe yí báyìí àwọn èèyàn tẹ̀lé o àwọn èèyàn tẹ̀lé yóò sì ti fi hàn wọ́n pò ti fi dá Fìràwọn lágara àsìkò tí àfihàn amúmọ́lẹ̀ yìí ẹ ká ránṣẹ́ sáwọn ìlú ńláńlá tí ń bẹ ní abẹ́ ìjọba wa ní Misra ń bí gbogbo àwọn alákòóso tí ń bẹ lábẹ́ ìjọba àwọn Fíráúnà yìí ẹ jẹ́ ká rán ẹni tí ó lọ bá wa kó àwọn òpìdájọ ká rán wọn sáwọn ìlú kọ̀ọ̀kan wọn lọ bá wa sa àwọn òpìdájọ wa kásà wọn wa torí pé wọn wá fagagbága pẹ̀lú Musa. ó lè bá a mọ̀ pé nǹkan ju nǹkan lọ mísírà mọ̀láwà idán bẹ́ńbì tọ́ ẹ jẹ́ kí wọ́n lọ kó wọn wáyà tó kọ̀bí kó lè sáàhìrì nàálì gbogbo olùmọ̀tọ́ mọ̀ nípa adán dáadáa wọn kó wọn wá fún wa. láyé Musa alayhi salam àtàyè fìràwọ́nà yìí idán ó lékè idán ló lékè àwọn òpinna pọ̀ gan-an. apá kan nínú wọn wọ́n sì rò kódà wọ́n gbà wípé tí Musa mú wá yẹn wípé rúdà táwọn náà nì wípé rúdà táwọn náà nì torí ẹ̀ ni wọ́n sì lọ kó àwọn òkú náà jọ fún Musa pé wọ́n jọ fagagbága wọ́n wọ́n afagbà hanra wọn ìgbà náà àwọn fẹ́ mọta lẹni tó lomi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ ńgbà gbogbo ọkùnrin àtòbìnrin bá jọ dúró tọ̀ táwọn alọ́kìndá lóbìnrin Musa táwọn òkúta wọn ni ọ̀hàn jọ náà àwọn kó wọn wá wọn lọ kó wọn jọ láti gbé irú nǹkan làáfi wé nǹkan yẹn ló máa ń jẹ́ kí lọ pé kò mọ̀ fi lórí kò mọ̀ fọ́ dànù ẹ kó àwọn òpè náà wá àwọn ni ó lè sọ fún Musa bó ti ṣe ma tọ gẹ́gẹ́ bí Ọlọ́run bá tún ṣe sọ nípa Fir'auna nínú àyà mi pé ajitana litukhrijana min ardina bisihrika ya Musa ṣèṣe ló wá bá wa láti lé wa kó ń lu wa pẹ̀lú dán rẹ rẹ Musa falana'tiyannaka bisihrin mithlihi mo búra ikú eru dán làwọn náà kó wa fún ọ waj'al baynana wa baynaka maw'ida jẹ́ ká dá ìgbà kan tí ó jẹjọ́ pàdé láàrin àwa àti wọ́ nígbà táwọn kókò iná tiwa wá tí wọn náà sì gbọdọ̀ sá. la nukhlifuhu nahnu wala anta makanan siwa. àwa àní yí ìwọ náà ó sì ní yí ní ọjọ́ tá a wí yẹn gbogbo àjọkò àjọkò pàdé. qala maw'idukum yawma az-zina ó ní ọjọ́ tèmi ń fẹ́ kọjá ọjọ́ tí a fi ọjọ́ sí tọ́jú òpè tájọ wákò pẹ̀lú àwọn òpin dání ẹjọ́ ọjọ́jọ́ ọdún ọjọ́ ọdún wọn ni Musa ní kó n fi sí wa an yuhshara an-nasu duha kẹsì tí káwọn èèyàn péjọ lásìkò dákọ̀ ẹ má jọ pẹ́ kọjá látàárọ̀ láti bẹ̀rẹ̀ fatawalla Fir'aun Fir'aun kọ̀yìn sí fatawalla Fir'aun Fir'aun kọ̀yìn sí Musa ọjọ́ máa ké ìdánwò ọlọ́kọ́ gbogbo ètè rẹ̀ ọkọ̀jọ́ kó àwọn òkú ìdájọ́ tó ń mà àtá ẹ̀yìn rẹ̀ lọ́wọ́ wa. ọlọ́run sọ fún wa ní bíbá yìí ó ní wa jaa as-saharatu Fir'aun àwọn òkú iná àwọn òkú iná wọ́n dé wọ́n dé bíbá tóògùn tóògùn tẹ́pẹ́tẹ́pẹ́ tàdó ti àfọ́sẹ́ tí kùn máa ti pọ̀ pa àwọn ẹni tí wọ́n kó wá láti wá tako Musa wọ́n dé wọ́n wá lọ bá Fir'aun qalu wọ́n ní inna lana la ajran in kunna nahnul ghalibin ǹjẹ́ sàkà ń bẹ bí tẹ́ fún wa tá a bá borí Musa so let's know so ìyẹn ni pé deal nìyẹn wọ́n yẹ kí n gbà bá ṣe tán ẹ lẹ́ ṣiṣẹ́ sí ọba ni kọ́bọ̀ sọ tí ọba fún wa afẹ́ mọ̀ àfẹ́ sàṣedànù àtò ẹni tó ní sanwó sẹ́fún tó ní sanwó ọ̀yà fún tọ́ba fi lè parí iṣẹ́ ọtọ́ kó béèrè owó iṣẹ́ kó tó dìpọ̀ ṣiṣẹ́ torí ńgbà tí o ti ṣiṣẹ́ ìwọ ní bùkátà sí kó ṣiṣẹ́ òun òní tí ọlá láti sọ pé ó fún nígbà tí o ti ṣiṣẹ́ eléyìí tí ó fi máa bí ọ léèrè lẹ́yìn ìgbà tó bá parí iṣẹ́ yàtọ̀ sí kọjá pọ́kàn lọ ṣiṣẹ́ ni pé òun mọ̀ pé òun rẹ̀ tó ń gba àmọ́ òun ò lè béèrè bọ́ bá ṣe tán ọlọ́run forí sí ọlọ́run fa àlùbáríkà sí lọ́ba tán ṣé owó ń kọ́ àti ṣàdúrà fún ọ àbọ̀ fa àlùbáríkà ni tó torí ẹ̀ èèlò lẹ́sàn fún wa àsopọ̀ àgbòwú tá a bá borí o torí pé n tá gbé wá dá wa lójú ẹni tí n tó gbé wá dá lójú ní ń béèrè wípé ǹjẹ́ tó bá yẹ pọ̀ wá la bá borí Musa ṣe é wá ní nǹkan kan tẹ́ fi san fún wa bí. tí wọ́n bá mọ̀ pé wọ́n borí àwọn ni wọ́n ìbá ti béèrè wọ́n ìbá ti béèrè wọ́n ní kí fún wa tó bá ti pọ̀ wá la bá borí Musa. kọ́lá nàám ìjà wa lẹ́sàn kẹtẹ́ fún wa bí tá a bá borí Musa wọ́n ní nàám bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni a ní nǹkan tá a fún yín. wa innakum laminal muqarrabin níta fún yín kọjá tẹ̀lé rò ẹ di ọ̀kan nínú àwọn tí ọmọ bá jókòó láàfin wa ẹ di ọ̀kan nínú àwọn alásùnmọ́ àwa amúgbálẹ́gbẹ̀ẹ́ lédè kúkúrú ẹ di ministers ah, ah. àwọn ọ̀bùn sọ̀rọ̀ kọ́ àwọn òpinnu ọ̀bùn ni wọ́n wọ́n lè máa lọ wá gbẹ́gbó náà lẹ́sẹ̀ yá wọ́n máa wá kórí àgbà pé ètí ń horu lọ́ni ẹ̀ mú wa o bí ọba horu mọ́ òun débi o bí ọmọ wa kórí àkìtà ni ọ̀bùn olówó tó yìí ọ̀bùn olówó tó yìí wọ́n lè yí pé kí wọ́n lọ mọ wá ìgbẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ wa bí bá ti ń jábọ̀ ń di rẹ̀ kẹ́ gbà kọ́ gbọ́dọ̀ kalẹ̀ ẹ̀kọ́ bùn ni ẹ gbogbo eléyìí ṣe nǹkan bàbàrà lọ́nà òkúta wọn lè gbogbo lọ wo eegun òkú wa eegun òkúta ara rẹ̀ tí ìjẹra tán àwọn ọ̀daràn wọn bá máa sọ pírẹ́sàn fara alára wọn fi fẹ́ yọ eegun tú láti bí eegun màálù lọ́ba fẹ́ yọ sọ́tọ̀ yẹran sọ́tọ̀ tọmọ wàhálà tó sí ká tó kó eegun èèyàn tọ wọn á ní àwọn ọlọ́bùn àwọn náà di mínísítà ni wọ́n dùn mínísítà ta ni fìràwọ̀. kéésì gbogbo mínísítà ló ní ìjọba tí ẹ máa ń sọ lórí orílẹ̀-èdè rí ìjọba ṣe dáadáa gbogbo ẹni tó bá jẹ mínísítà ní kábínẹ́ẹ̀tì rẹ̀ òun náà níyì yóò níyì nítorí pé tálẹ̀ ní kó lábẹ́ rẹ̀ president lágbájá ni pé ah ìgbà yẹn ah orílẹ̀-èdè orílẹ̀-èdè ni ẹ̀yin náà lẹ́ ń bẹ nídìí àbí òye wa ti ṣe dúró àwọn lórí orílẹ̀-èdè kan jẹ bí àwọn orílẹ̀-èdè kan láyé wọn ò ní nǹkan ṣe tí wọ́n máa sòyìnbó lọ gbogbo nǹkan ní dàn. adúpẹ́pẹ́rù rẹ̀ ṣẹlẹ̀ lórílẹ̀-èdè tiwa báyìí gbogbo nǹkan ní dàrú ọwọ́ ajẹ́ mínísítà ń bẹ̀ ọkọ̀ fìlà hárí ọkọ̀ agbádá hárùn irọ́ lásán sí ọ̀rẹ́ láì mínísítà kọ́ mínísítà kwangolo bastard kí lọ́wọ́ torí ẹ ọjẹ mínísítà lábẹ́ firawuna ah! ọ nǹkan ńlá ni lójú wọn báyìí bàtà sọ fún wa inú tiwọn náà dùn kálukú wa lọ wọn wá wò pé ètò kínógùn la lò torí pé àní fẹ́ lùzì opportunity àti di ọ̀kan náà amúgbálẹ́gbẹ̀ẹ́ fún baba firawuna ọ̀daràn قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون نحن الملقين wọ́n ní rẹ̀ Musa àti wàá dé ojú ibi tá à ń lọ báyìí àti dójú àgbagadè ibi tọrọ ó ti lẹ́rìí torí tó wà ń bẹ̀ ní sinmi pé ó wà optional because tí àwọn gbé wá dá wọn lójú bí wọn náà ṣe ń lérò pé tiẹ̀ dán ọ lójú inú kọjá ipò ìwọ lọ́wọ́ kọ́ sọ tiẹ̀ lẹ̀ àbá aláwọ̀ kọ́ sọ tiwa lẹ̀ tí ìwọ bá kọ́ sọ tiẹ̀ lẹ̀ nítorí máa ṣẹlẹ̀ ní kí sáà lè dúró because tọba ní kí tábà ní kọ́ kọ́ sọ tiẹ̀ lẹ̀ tá a bá lè dúró wọ́n ti defeat wa. tí àwọn náà bá da tiwa lẹ̀ ṣé ìwọ náà ó lè dúró torí tá a bá da lẹ̀ tó a bá lè dúró you are defeated. ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan kí lẹ́yìn ọ̀bá sọ́njọ́ náà kápẹ́yìn ẹ̀dá <laughs> ti yín lẹ́nu náà da gbogbo ẹlẹ́tì gbogbo lẹ́kún tó gbogbo láti bẹ̀rẹ̀ sagbara ta múlò yọ ọkà lọ́ba túlẹ̀ ojú èsì ta Anabi ọlọ Anabi ọlọ yìí sá wọn ẹni tí wọn kó wa dá wọn lójú gẹ́gẹ́ bí àwọn ológun òfò tẹni tó gun àwọn bá dá wọn lórí àwọn fi gbàrí ni tọ wọn ni ìwọ Musa inú kọ ọdà tiẹ̀ lẹ sódìjọ yìí ọ àfi káwọn kọ́kọ́ dà tiwa lẹ tọ. قال ألق O lẹ́yìn ní kẹ̀dá tì yín lẹ̀ ẹ̀yìn ní kẹ̀dá tì yín Musa aleyhi salam tó fi sọ pé kí da akọ́kọ́ ọlọ́run lọ lọ torí sábàbí sábàbí ni pé tẹ́yìn bá wà lójú ọ̀nà tó sì jẹ́ pé kìí sẹ̀yìn la látakò ọ̀sọ̀ pé kẹ́ mẹ́rì wá tẹ́ra máa mẹ́rì wá òun tó fẹ́ takò yín tí ń wò pé ntẹ́ ń ṣe wọ̀n dáa òun ní ọ̀kọ̀ọ̀kọ̀ mẹ́rì wá náà ẹ̀rí àìdáńtẹ́ ń ṣe ẹ̀rí dídáńtóhùn wípé ńlọ́yẹ kẹ́ ẹ ṣe òní ọ̀kọ́ mu wá náà kó tó wá di pé èèyàn ọmọ wa mẹ́rì dídáńtẹ́ ń ṣe wá àìdáńtóhùn ní kẹ́ ẹ ṣe àmọ́tẹ̀yìn ọba mọ àwọn òfin tó rọ̀ mọ́ ṣẹ̀ríà ẹni tó yẹ kẹ́yìn ọba wí yọ̀mọ̀ ọba yẹn wí bí ẹnìkan nù nísì àwọn ọmọ tó gbẹ́sìn yìí wọ́n takò mọ́ṣáláṣí wọn pé àṣàlátù àṣàlátù tẹ̀ ń ṣe sunday sunday kí sáré ẹ̀sìn kí sáré ẹ̀sìn ẹ̀ka ń ta àwọn èèyàn jẹ lásán ó ní àwa náà pa àníkọ́ àti pa àníkà àmọ́tẹ́ bá lè mẹ́rìí wá lórí pásálàtù ọ̀dà ṣé ìwọ lọ́wọ́ à ń mẹ́rin wa lórí pásálàtù ọ̀dà àbò wọn kọ́kọ́ mẹ́rin wa lórí pé àsálàtù dà tó rẹ̀yìn ń ṣe ni kọ́dà lẹ́yìn ń ṣe ṣé bẹ́ẹ̀ yín mọ̀ kọ́dà lẹ́bí ń ṣe ẹ̀yin tẹ́ ẹ mọ̀ kọ́dà ayún lẹ́kọ̀ọ́kọ́ mẹ́rin kọ́dà wa ẹni tó wá ní ọ̀dà ẹ̀yin rẹ̀ ló hàn mẹ́rin pé kọ́dà wa nítorí pé ẹni tí ọ̀dà tó ló tó ní kọ́dà òun ló di ti ṣẹ̀rí àmúwámú òun ló dì mú ìgbà tí wọ́n wá sọ pé èyí tó ń dìmú tọ́jú ẹni tíṣẹ̀rí àmúwá kò dáa tó ìwọ lọ́kọ̀ọ́kọ́ amẹ́rì wa tó gbé wa kúrò lórí tíṣẹ̀rí àmúwá káwọ́ tó wá dọ̀ padà sídìí tíṣẹ̀rí àmúwá so eléyìí jẹ́ sábàbí tànàbí Musa fi ní àwọn nìkan sọ tiwọn lẹ̀ torí pé tànàbí Musa mú àwọn olódodo olódodo tí nǹkan kan ò lè borí ẹ̀ ẹ̀yin lẹ́yìn abẹ́ sàtakò fódodo àṣírí òdodo ò sì gbọ́dọ̀ tú lójú rọ́ ẹ jẹ́ kí àṣírí irọ́ kọ́kọ́ túná kó dòdó tó wá yọjú ọ̀rọ̀kọ́ ẹgẹ́ tiẹ̀ gbogbo ìgbà tẹ́ máa ń jọ ń sọ̀rọ̀ pẹ̀lú èèyàn tó o bá mọ̀ àrí lọ wà má kọ́kọ́ rojọ́ má kọ́kọ́ rojọ́ torí tó o bá kọ́ rojọ́ inú ẹjọ́ rẹ̀ wọ́n fi ka ẹ̀bí mọ abitọ́ ẹni tí ìwọ ń wò pé orí aburú lọ́wọ́ àwọn orí ẹ̀bí lọ́wọ́ àwọn ló pé ah àwọn ni kò wọ́n kọ́ rojọ́ àwọn ni kò wọ́n kọ́ rojọ́ so nígbà tó ń bá kọ́ rojọ́ ìwọ máa gbọ́ tó ń gbà tó bá gbọ́ tán ó tún ti rí ní tó tún fi fọ́ lẹ́nu nínú tó ti wí ìwọ wàá rojọ́ tiẹ̀ nígbà tí bàbá wa rojọ́ ọ̀rọ̀ rí ọ wá kó gbóngbó ń àtúní pé kinní kan rùn mà. àwọn tó bá pè ọlọ́kọ́ rojọ́ ó ti tara rẹ lọ́pọ̀ pé gbogbo nítorí adi múná nìkan ń bọ sọ̀rọ̀ tó lónìí gbà tó eléyìí jẹ́ ti ṣe torí lànàbì ń kọ́kọ́ sọ pọ̀pá rẹ̀ sílẹ̀ torí tó bá kọ́ sọ pọ̀pá sílẹ̀ tó lè ṣẹlẹ̀ ni pé tí gbogbo yẹn bá sá lọ wọ́n lè má padà wá mọ́ wọ́n ní àwọn ti rò pé torí pé kò tó nǹkan làwọn fi lọ ta àwọn kẹ àwọn rò pé nítorí jẹ pé yóò kílẹ̀ kò kílẹ̀ nǹkan yẹn kàn jáde kékeré báyìí pé kíní kan àwọn rò pé sọ́ọ́rù ọmọdé tá a lọ máa bá fagagbága mi àwọn ti rò pé bàbá òkùnà ńlá ni wọ́n sì dúlẹ̀ ni so àmọ́ nǹkan àwọn bá da tiwọn lẹ̀ tiwọn dà á lẹ̀ títí ẹ̀ wá dé tó borí wọn àwọn náà mọ̀ pé nǹkan ju nǹkan báyìí anabi musa ni alqu tíyìn kẹ dàálẹ o falamma alqaw saharu ayunan nasi wastarhabuhum ìgbà tó da gbogbo nǹkan wọn wọlé tó da pupa lẹ tó sùn kálẹ tó sọkùn málẹ tó sọkùn pálẹ ọlọ́ni wọ́n dán ojú àwọn èèyàn wọ́n rí ojú àwọn èèyàn dán àwọn èèyàn rí ní tí ọ̀sẹ̀lẹ̀ ìjà ń pè ní dánáà ntí ọ̀sẹ̀lẹ̀ lọ́mọ rí pé ń ṣẹlẹ̀ ní bẹ ó kì bọ ẹnu ọjáde ń papọ̀ ó kì bọ ojú gbogbo wa mú. Ah! ẹnu ló kí ẹnu kíni ó gbé wá kí n bá kí bọ̀ sẹ́wọ́n kó wọn nígbà kẹ́gbọ́n kí bọ̀ òun náà ẹ sáà ti dùn bí wá ẹ sáà ti dùn bí wá látọ̀ bá ti o ẹ bá ń di ẹnu rẹ ẹ̀yà ká òkè ẹ̀yà ká àtìsàlẹ̀ ọkọ̀ wá kíbọ̀ ọ̀nà fún yìí kọ́ ọmọ wa rìn kọ́ ọmọ rìn ó ní kò lè gé òun kò lè gé òun kí alẹ́ bá tó ṣubú kalẹ̀ ya kàtà. so nítorí délé ojú wa ni wọ́n ti mú irú àwọn òkè dáhùn ojú àwọn èèyàn wọn mú ọlọ́ni wọ́n dán ẹyin ju àwọn èèyàn wọ́n sẹ́rù bá wọn ìdán sẹ́rù bá wọn nìyẹn wọ́n sẹ́rù bá wọn látàrí okùn tí wọ́n sọ ọ́lẹ̀ gbogbo ẹ̀ wọ́n á sì gbọ̀lọ̀lọ̀ gbọ̀lọ̀lọ̀ ńlẹ̀ bí ejò kìí sì ṣe jò lódodo. tọ́ ilé wọn pè ní sihrul khayal sihrul khayal idán imagination idán tí wọ́n máa fi nǹkan hàn pé bẹ́ẹ̀ lórí kò sì rí bẹ́ẹ̀. waja'u bi sihrin 'azim wọn pè dánlá ìdánlá ni dáńtà gbé wa lọ́jọ́ náà. tó níbi báyìí ọlọ́run bá fi hàn wá ewu ti gbẹ jẹ́ pé ń bẹ nínú dán idán ìtànjẹ wọ́n máa tọ́jú wa jẹ idán sì máa ń jẹ́ òdodo náà o ẹ bá ṣe rí àṣàṣì ṣe sànàbí wa Muhammad sallallahu alaihi wa sallam ẹ máa rí ṣe sọ́gà wa àwọn akpọ́rọ̀ ń tún kọ́ tontori ẹ lóòsè ni màá lọ sọ pé ẹni tó bá tún kọ́ sàṣọ ẹni tó bá tún kọ́ sàṣọ à ah, ẹ má sàṣọ tó bá mú ọkọ tó ìwọ ọmọ abẹ lọ kọ́ lọ́n sọ kọ́ lọ́n la ọ kọ́ lọ́n sọ kọ́ lọ́n la ọ àmọ́ wàá nílò gbẹ́sẹ̀ sí ibi ohun tó jẹ́ léèdò ọ wà pé wọ́n fẹ́ wò ṣé ọ̀sán mi àbí òní sàn mi ṣé ọ̀sán mi ọ̀sì ọ̀sán tó eléyìí jẹ́ bá ẹ̀yin ẹ jáde káwọ́ jáde lélẹ́yìn ìfagagbága ńlá nínú kọ́ da tiẹ̀ lẹ̀ àbí kọ́ jẹ́ kọ́ alákọ̀ọ́kọ́ da tiwa lẹ̀ kẹ́ bọ́lá ṣe sọ nínú àyà mi wa imma an nakuna awwala man alqa àbí kọ́ jẹ́ kọ́ alákọ̀ọ́kọ́ da tiwa lẹ̀ nígbà tí Musa sọ fún ọ pé alqu ẹ̀yin ni kẹ́ da tiyín lẹ̀ ìgboyà tó tó o sí wàláhi tàlá ìgboyà tó tó o sí ẹ̀yin ni kẹ́ da tiyín lẹ̀ sí ọ̀yin láì ìtumọ̀ rẹ̀ ni àmọ́ tó wá pé ọlọ́kọ́ da tiẹ̀ lẹ̀ wọ́n mọ òwò kékeré ni ó ń ṣe gíẹ́gíẹ́ dákẹ́ nílẹ̀ pọ́pọ́ yìí dáká wo tó gbé wá anabi musa ni ẹ̀yin kẹ́ da tìmí lẹ̀ ẹ̀yin kẹ́ kọ́kọ́ da alẹ́ kémi ọtún da tìmí lẹ̀ alimam ibn kathir ó ní nínú àǹfààní tó wà ń bẹ ni pé anabi musa fẹ́ káwọn èèyàn ó rí kí ni wọ́n ṣe gan-an kí wọ́n sì ṣe làákàyèsí kún kọ́kọ́ rí táwọn èèyàn yín ṣe kún ṣe làákà ìsìn nígbà tí ìmúnilójú látàrí idán wọn tó bá jó wélewèle tán nígbà tí idán tí wọn fi ṣe ẹyinjú àwọn èèyàn tó bá di pópò rátán lójú àwọn èèyàn kó bá a jẹ́ wípé tí Musa bá sọ tiẹ̀ sílẹ̀ tó bá lọ gbogbo tí wọ́n dà sílẹ̀ mìí yóò lóorìn yóò lapa púpọ̀ lára àwọn ẹ̀kẹ́ nǹkan ju nǹkan lọ eléyìí èsì dán. ìdí inú tó fi musa sọ tiẹ̀ káyìn irú tó sì ṣẹlẹ̀ náà lọ́jọ́ náà ọlọ́ọ̀ni nígbà tí wọ́n sọ tí wọ́n lẹ̀ wọ́n mú ojú àwọn èèyàn pẹ̀lú idán wọ́n ṣẹ̀rù bà wọ́n àwọn èèyàn ń rí pẹ̀lú ojú wọn ní tí ó ṣẹlẹ̀ lóde pé ah! ṣe bẹ́ẹ̀ erin tiẹ̀ lélẹ́yìí pọ̀ yínníkan lélẹ́yìí ṣe oníkálukú bẹ̀rẹ̀ sí ní bẹ̀rù oníkálukú bẹ̀rẹ̀ sí ní bẹ̀rù oníkálukú wọn wọn bẹ̀rẹ̀ sí ní bẹ̀rù pé á ah, ìdántẹ́lẹ̀ yìí gbé wáyé ó ti ga jù báyìí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó tún sọ nínú súra mi ó ní fa idha hibaluhum. وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى sísọ tí kálukú sọ nǹkan ọwọ́ rẹ̀ sílẹ̀ báyìí okùn tí wọ́n dà sílẹ̀ pọ̀pá tí wọ́n dà sílẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí ní yàrá lójú Musa látàrí idán tí wọ́n ṣe bí ìgbà táwọn nǹkan yẹn ń rìn ìyẹn ni pé wọn ò rìn lódodo là ń sẹ́ ń pè ní imagination dá tí ń fi nǹkan hàn pọ̀ ṣẹlẹ̀ láì jẹ́ pé ọ̀sẹ̀. فأوجس في نفسه خيفة موسى àwọn kan tí ń ṣẹlẹ̀ yìí báwọn kan yẹn ṣe ń lọ tó ń bọ̀ ó sọ ẹ̀rù jẹjẹ sínú ọkàn Musa ẹ̀rù bà Musa قلنا لا تخف ọlọ́ni má bẹ̀rù ẹ̀wọ̀n pé èèyàn náà lànà bí musa kìí ṣe màláìka kìí sọ lọ. ìnáka ẹ̀ǹtẹ̀l àlà ìwọ ló borí wọn má bẹ̀rù ìwọ ló borí wọn. wà á lọ́kì máa fi yẹmí ní kẹta lọ́kọ́fù máa sọ̀nà ọ̀hún. ètí ń bẹ lápò ọ̀tún rẹ̀ sọ́sílẹ̀ yóò kó gbogbo tí wọ́n ṣe yóò kó mi. subhanallah innama sana'u kaidu sahir ntí wọ́n ṣe ọjà mọ kankan tí e bá ṣe idán òpìdán etí òpìdán lásán ètè táwọn òpìdán máa dá òun náà ní tí wọ́n ṣe. wala yuflihu sahiru haythu ata kò sì síbi tó pìdán gbà wá tí ó sórí kò sọ́nà tó pìdán lè gbà pìdán kò sọ́nà tó pìdán lè gbà ṣàṣà sí tí ó sórí adúgbò ẹ̀fọ́ lọ ìfinilọ́kànbalẹ̀ lè jẹ́ látọ̀dọ̀ lọ kò sí tó kù náà lè ṣe tí ó sòrí rẹ̀ ìyẹn ni pé idán rẹ̀ náà ti ń sà kò lè sọ seed torí pé kò lè ṣe àfi tọ́lọ́mù bá ní kọ́ sẹ̀ tó bá ìsìn sẹ́ náà tán ọlọ́run bó ṣe ń tẹ́ fi bọ́ lọ́wọ́ rẹ̀ báyìí lọ́lọ́run sọ fún anabi Musa alayhi salam وأوحينا إلى موسى أن ألقي عصاك ألا ني موسى وقاتم بلو رسوسله فإذا هي تلقف ما يأفكون gbogbo tí wọn pa nírọ́ tí wọn dà sílẹ̀ gbogbo ẹ ní pọpá rẹ pọpá musa gbé mi fọwọ́kọ alhaq ntí sòdodo wa hàn ntí sòdodo hàn wọn bọ tọlẹ máa kánú yàmẹlú gbogbo tí wọn sì lọ abàjẹ́ gbogbo ní tí wọ́n ṣe lọ́bàjẹ́ ọlọ́run bá kọ́ ba gbogbo àṣàṣì àwọn alásàṣì jẹ́ ọlọ́run bá kọ́ ba idán gbogbo àwọn òpìdán jẹ́ gẹ́gẹ́ bọ́lọ́run bá ti ṣe ba ti àwọn òpìdán tí wọ́n wá tako anabi musa aleyhi salam jẹ́ ọ̀bọ̀tọ̀lẹ̀ màkánù yàmẹ́lú gbogbo ní tí wọ́n láwọn ṣe lásàṣì lọ́bàjẹ́ o kò sí ní bàjẹ́ nítorí pé báwo ni àṣetọ́ni ló ti ṣe wáá lòun ní èèyàn lẹ́yìn òun lọ́mọ lẹ́yìn tó wọ́n wàá lọ kojú ọlọ́run níjà àṣetán níbo ló ṣe lè lágbára tó bẹ́ẹ̀ báyìí ìní ọlọ́run ọba ẹlẹ́dàá wa ìlọ ba ìdá wọn jẹ́ faghulibu faghulibu hunalika wa nqalabu saghirin wọ́n dẹni tá a borí aborí wọn wọ́n dẹni tó ṣe kó dẹni yẹpẹrẹ wọ́n pẹ̀yìn dà lẹ́ni yẹpẹrẹ aborí wọn wọ́n pẹ̀yìn dà lẹ́ni yẹpẹrẹ. wà á lọ́kẹ́ ẹ sàhárà tó ṣe dédé ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ lẹ́yìn tá a borí wọn gbogbo àwọn òpìdán ṣubú lulẹ̀ forí kalẹ̀ ni wọ́n ṣubú lulẹ̀ forí kalẹ̀ kó lè bá a mọ̀ pé gbogbo àwọn tó síwájú wa náà wọ́n mọ̀ kíkà forí kalẹ̀ fọlọ ara ìjọsìn fọlọ ni wọ́n ṣubú forí kalẹ̀ fọlọ ni. qalu amanna bi rabbil alamin wọ́n ní nítorí ṣẹlẹ̀ yìí o kò lè jẹ́ idán o kò lè jẹ́ idán nítorí pé bí Musa ti ṣe sọ pọ̀pọ̀ rẹ̀ sílẹ̀ pọ̀pọ̀ ò ṣe méní kò ṣe méjì ọ̀ ń tọ́ lọ́kọ̀ọ̀kan gbogbo ń táwọn òpè náà dà sílẹ̀ yẹn tó bá ti dé ìdí ọ̀kan nínú tí wọ́n sọ sílẹ̀ yóò sì lọ mi gbogbo ògùn tí wọ́n dá lẹ̀ yóò lọ yóò lọ mi ńgbà tí wọ́n bá gbé gbogbo ògùn tó lóo ní láyé yìí tí nǹkan kan bá lọ mi kò sí nǹkan kan tó ṣẹ́kù fún ọjọ́ kan sọ̀rẹ́ńdà lọ pọ̀pọ̀ alọ́gbó àejò lọ gbogbo ẹ̀mí títí ó wá yí àwọn òpè náà yìí pé à ṣé yóò tún lọ ti bàbá yìí mi tí yóò tún lọ ti bàbá yìí mi tí yóò tún lọ ti bàbá yìí mi ẹ bàbá ń sálẹ̀ odò bàbá lókè odò tá à ń gba nǹkan lọ́dọ̀ wọn ó tún lọ ti wọn náà mi ha ọ̀dà bíi ti bíi ti àràkọ ó tún lọ tààrà náà mi. Ah ah gbogbo kálukú babalóòsà baba ń ṣègùn gbogbo tí kálukú lọlọrun wọn lélẹyìí ò lè jẹ dáhùn nǹkan kan tó ti sánmọ̀ wà lélẹyìí eléyìí èsè dán torí ẹni gbogbo wọn ti ṣubú forí kalẹ̀ fọlọ ẹsẹ bí wọn ti ṣèpàdé ńlẹ ni pé wọn fìrà ọ̀nà tó bá kọ́ ọ̀la borí kílẹ̀ fún wa ó sì ní gbogbo yóò di ọ̀kan nu amúgbálẹ́gbẹ̀ẹ́ fún un nígbà tó tún wá padà lọ sí pàdé pé à ẹ má dédé ń lòun bí wọ́n bá borí wa kí lẹ́yìn rò pọ̀ yẹ ká sí à ẹ bá borí wa gbogbo ọgbà fún Musa ni torí tí ọba borí dantikaluku àbí wọ́n dára rẹ lójú à gidi ntí ọba borí gbogbo olúwa yìí àfi ká gbà fún ọ dàbí ìgbà tí wọ́n ṣe pàdé wọn ò sì ṣe pàdé ṣùgbọ́n bá ti dé ìmájọpọ̀ àwọn èèyàn ṣe pàdé yìí báyìí gbogbo wọn ṣubú forí kalẹ̀ kése fún Musa o wọn forí kalẹ̀ fọlọ́wọ́ bẹ́ẹ̀ lè dà wá wọn sì sọ ntọ́ jẹ́rìí sí pé amanna bi rabbil alamin agbọ́ olúwa gbogbo àgbà ńlá yìí àwa gbà gbọ́ o kọ́rọ̀ ọmọ bá wa dàrú ọmọ bá dàrú lójú ẹni tí nǹkan òye tó ráwọn ọmọlẹ́yìn Fíráúnà lè rò pé ẹ wá gbà fún Fíráúnà báyìí rárá o tó rọ́nà ti pera rẹ̀ lọ́lọ́run. àwọn ni Rabbul Alamin ó lè má yé yín o Musa wa Harun Musa àti Haruna làwọn sọ fún ẹsẹ Firaun báyìí tí wọ́n dalẹ̀ ọ̀pọ̀ débi pé gbogbo inú àfonúfojì àtàwọn ojúdò kò sí ní tẹ́ẹ̀rì ju tí lọ níbi tó dé tó rá dúró kù dáńtá kó gbogbo musa sì tún náwó gan ejò ejò tún di pọ̀pá padà gẹ́gẹ́ bó ṣe wà tẹ́lẹ̀ báyìí làwọn òpinnu ṣubú wọn forí kalẹ̀ wọn là gbọ́ olúwa gbogbo àgbà ńlá yìí gbọ́ olúwa musa àti haruna torí tó bá jẹ́ dání wọn ò bí dáa kò lè borí wa tó bá kí dání musa mú wa kò lè borí wa tó. wọ́n nígbà tí ọlọ́wọ́n bá tó pa Musa láṣẹ pé kó sọ pọ̀pá rẹ̀ ó sọ pọ̀pá rẹ̀ ìgbà tó sọ pọ̀pá rẹ̀ pọ̀pá di ejò tó ya ẹnu báyìí ó sì bẹ̀rẹ̀ sí ní gbé gbogbo ní táwọn òkú náà dàlẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní gbé mi ibẹ̀ làwọn òkú náà ti forí kalẹ̀ wọn ò sì gbé orí wọn sókè títí tí wọn fi rí àlùjáná àti náà àtẹ̀sán tọ́lọ̀ wọn san àwọn méjèèjì ìdí nu dábìsọ yìí pé amanna bi rabbil alamin àlùjánnà la fẹ́ wà fẹ́ lọ ẹ̀san tó fa àwọn eléyìí la fẹ́ àfẹ́ yàtọ̀ àwọn eléyìí ọjọ́ o ìdí nu dàbí sọ pé amanna bi rabbil alamin eléyìí jẹba rabbi musa wa harun fìràwọn náà wà ní hey ẹ àyà ní ẹ̀yìn kìnìyì amantum bihi qabla an adana lakum báwo lẹ lè gbàgbọ́ kí n tó yọ̀ǹda fún yín. okay dá nǹkan ṣe nínú ààfin mi lábẹ́ ìjọba mi lábẹ́ ìjọba gan ẹ̀tú bẹ́ẹ̀ ká tó pé nínú ààfin kúmá ẹ ìmọ̀ràn ẹ dá láì gbọ́ tẹnu mi. إن هذا لمكر مكرتموه في المدينة لتخرجوا منها أهلها فسوف تعلمون ètè lélẹ́yìí o tẹ́lẹ̀lẹ́ ìtẹ́ ń dá nínú ìlú mi o torí kẹ́ ẹ lè bá lé àwọn aráàlú má mi lọ́wọ́ kẹ́ túlù má ń lórí òwe àwọn ọba nù ó túlù má ń lórí ni fíráwọn náà ní ti ń pòwe láti ọjọ́ tó ti pẹ́ yìí ẹdẹ tí o ní kẹlẹ bá túlù máa ń lórí ṣé ọkẹ tí ó sì fẹ́ jọ lójú ti ẹnu ah, ah, àwọn adarọ kó yín wá a sì láṣẹ yín lámúgbálẹ́gbẹ̀ẹ́ ẹ̀ tí ẹ̀ tí ìrètí gbọ́n dátùn wípé ńgbà tó wá borí yín yìí o ẹ tún lọ tún ìtú ọwọ́ yín ká ẹ tún tún pa o ẹ wá sọ pé ẹ ó tó bá náà ẹ ọ̀kan náà lèyìn ó ṣe káyìn ó sì ti tó bá náà nu a sì ti gbà gbọ́ òkè ẹ fẹ́ tùlù mọ́ lórí àbí ẹ bá tùlù mọ́ ba lórí tó bá kọ́ ba nìkan náà lù ṣé lù ó ṣe é gbé kí ló dé táwọn ọba náà wá ń fi wàá léèyàn lù wọ́n ní kí wọ́n mọ́ tùlù mọ́ lórí ìwà tiẹ̀ náà ṣe léèyàn lù sọ́dà abẹ́ òkè. Okay èyí tó burú ni káwọn ọmọ túmọ̀ lórí kò burú kí wò ó túmọ̀ ara rẹ lórí nù ẹni káwọn lọ́ba lọ́ba ó fura o tí wọ́n sọ pé èèyàn tó pọ̀ lẹ́yìn ọba náà ṣe ń pè ní àlẹ́ ìbà nígbà tó bá ti di pé èèyàn mélòó ó lé wọn ọba ní ìsìn ó túmọ̀ sí pé bọ́bọ̀ ò ti ṣe fẹ́ káwọn èèyàn ó túlù mọ́ òun lórí tí ó sì jẹ́ ń tọ́ dáa iná ni ọ̀dà kọ́bọ̀ fọwọ́ ara rẹ̀ túlù mọ́ ara rẹ̀ lórí. gbogbo ọba láyé a gbọ́dọ̀ fẹ́ràn àwọn màlúù ẹ̀ kó máa ṣe dáadáa sí wọn kóun ó lè pé bíi mánú káwọn màlúù ọmọ bá sùn lébi kó lè ṣàfaradà fún yà kí ọmọ bá jọ màlúù rẹ̀ kọ́lọ́ ọmọ wa orí wa láti bí kíbi káwọn èèyàn ọmọ bá fìlú lẹ̀ mọ́ lọ́wọ́ nítorí pé tí o bá sóore nínú ìlú àwọn èèyàn lọ síbi tó rí wà torí pé wọn bá làwọn èèyàn lè ṣe sùúrù mà tọ tí àwọn bàbá sánà torí bá wọlù kódà kìí sara àlù nìkan àjèjì ó tún wọlù àwọn kò rí wá nítorí oore tí wọn rí fèjìnnù kò tó gẹ́gẹ́ bí fìrà àwọn ti ṣe sọ yìí ẹ fẹ́ tùlù máa lórí kò tó kí wọ́n máa bẹ̀rù kí wọ́n máa tùlù mọ́ ọ lórí nígbà tí wọ́n sì fẹ́ tu mọ́ra rẹ ní orí má jẹ́ wọ́n tu mọ́ ọ lórí má sì tu mọ́ra rẹ lórí eléyìí ni ntí làákà ìsọ torí ẹ ilé kálukú náà kọ ẹ ní fẹ́ ẹni tó tulè máa yín lórí ẹ̀yin náà má tulè máa ra yín lórí má tulè máa ra yín lórí nígbà tí baálé tí ọba ti mọ kó o ṣe bó ti ṣe yí àti bó ti ṣe tọ́ ọ ní ò tulè máa ra rẹ lórí. bẹ́ẹ̀ náà ni ẹni fẹ́ kó tú ma àmà yín lórí mọ́sálásí wọn náà má tú jàmá àmàrà rẹ lórí má tú jàmá mara rẹ lórí nígbà tó ṣe pé ẹnìkan ẹ̀kan ṣoṣo lọ́wọ́ mọ́sálásí láàrin ọ̀sẹ̀ kàkàkẹ́ ẹ ṣe láì dáàpọ̀ kàkàkẹ́ báwí láì tọ́ka táwọn èèyàn fi dáàmà àbí òye wa pé láwọn mọ́sálásí mi àdúpẹ́ fọlọ́ lọ́dọ̀ tiwa kì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láwọn mọ́sálásí mi adúpẹ́ kó àwọn jama ti wá gbogbo àwọn ọmọ wa sẹ́yìn ọ̀kẹ́ni tọrọ bá wí yóò máa wò èmi ni ń bá wí o àmọ́ ó ti ẹ̀gbọ́n kọ sọ pé lọ́dọ̀ ti wá ń bì àmọ́ wá sọ pé ẹ bàbá alágbẹ́dá bàbá mọ̀túrá ó tó tiẹ̀ ti wá àwọn ah, lọ bí ọ̀sẹ̀ kan sẹ́ni kéèyàn bù ni <laughs> ó ń bá gbọ́ ṣé yọ̀ wá mọ́ kò ní wá mọ́ ó dà gan ó lè lọ ọmọ ìdènà àwọn tí wọ́n bọ̀ àwọn ìsàkó ẹ mẹ́lọ yọ kẹ́ iná bùkù <laughs> so ìgbà tí wọ́n ọ̀fẹ́ kún tú jẹ̀mọ́ àmọ́ lórí wọ́n náà mọ́tú jẹ̀mọ́ so gbogbo àwọn nǹkan wọn yẹn gbogbo èèyàn ló bá wí jẹ̀mọ́ gbogbo èèyàn gbogbo ẹni bá ti wà ń pò àkóso kò ní wù ọ̀gbọ́n tú ní tó ń ṣàkóso wọ́n má túmọ̀ lọ wọ́n náà ń kọ́ má túmọ̀ ara rẹ̀ lọ ẹ̀kọ́ ńlá lélẹ́yìí lórílẹ̀ àwọn tó bá ń ṣèjọba gbogbo ẹni tó bá da ìjọba rúmọ́ wọn lọ́wọ́ nífẹ̀ẹ́ àwọn náà lára kọ́ má da ìjọba rúmọ́ ra wọn lọ́wọ́ nínú tẹ̀sí fi ní ìdàjọba rúmọ́ ra yín lọ́wọ́ ẹ jẹ́ kí ẹ̀mí ọmọ orílẹ̀-èdè kó jẹ́ bàbàrà lọ́dọ̀ yín gbogbo orílẹ̀-èdè tí wọ́n bá ti kẹ̀mí ọmọ èèyàn kún wọ́n gbé wọn bá pa yín wọ́n gbé ni ẹ lákòóso àwọn fẹ́ dúró mbẹ́ wọ́n ní fẹ́ dúró mbẹ́ orílẹ̀-èdè táwọn èèyàn bá ti rẹ́dọ̀ fi lórí òróǹro tani wọ́n gbé bẹ́ẹ̀ ẹnìkan ò ní fẹ́ gbé bẹ́ẹ̀ nítorí pé gbogbo dúkìá tẹ bá lẹ̀ ẹnìkan da yín lọ́nà ọgbà gbogbo ẹ̀ lọ́dọ̀ yín ẹ̀rẹ́ nìkan tí yín gbowó yín padà wọn ó ṣe gbé mọ́ kò ní ṣe gbé làwọn ọmọ orílẹ̀-èdè lọ́pọ̀lọpọ̀ fi ti sẹ́kù a ah, kí nítorí pé ẹlòmíì ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé sàrà àlẹ́ ẹlòmíì fi ń lé ìlú lókèrè wọ́n ti mọ̀ pé lọ́sàn-án àwọn ibìkan wà tó jẹ́ pé ẹ lọ jẹun nígbà tẹ́ ẹ lówó ẹ jẹun lọ́fẹ̀ẹ́ mà lọ kọ́dẹ̀ ti jẹran adìẹ pọ́n tè tó bá tún di lálẹ́ bí tó ti lọ jẹun wà àwọn ń ṣe fisabilillah onígbà tó pé bí tó ti jẹun lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ orí alhamdulillah kí ló ń lé nàìjà tẹ́lẹ̀ náà òun ò rí ni òun ò ló ní wọ́n wọ adúrú owó ọkọ̀ nílẹ̀ fi wọ bàálù pé ah, táǹtì rí ara àwọn arú wọn tó yẹ da petrol síra rẹ̀ lára tó sáná sí pé kàkà kó wọn padà sí nàìjà láàyè òkú wọn yàgbé lọ ẹ̀yin ọ̀fẹ́ kó tùlù mọ́ ẹ̀yin lórí kí lẹ́yìn náà tù mọ́ ara lórí sí láwọn ìlú òyìnbó tí tẹ́kpé oúnjẹ sàrà ni wọ́n máa gbé wá fún oúnjẹ tí ò ju ń ta lè fún mùsùn lọ ni wọ́n máa fún ọ tó tún máa dúpẹ́ tó máa pọ́n ya ẹ̀dá kò sí ìyàtọ̀ bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè wa náà kò tó bẹ́ẹ̀ gbogbo nǹkan láàánú ṣùgbọ́n ṣàkóso dáadáa láàánú ẹ̀yin ọ̀fẹ́ kó máa yín lórí ẹ̀yin náà má ra yín lórí ẹ̀yin náà má ra yín lórí torí ẹ̀ Fìràwọn ọlọ́ọ̀fẹ́ túlù máa ń lórí fasawfa ta'lamun ẹ mà ẹ gbà ẹ gbà. لأقطعن أيديكم وأرجلكم من خلاف mo búra Fìráúnà lè fọlọ́n búra o torí kò wọ́n mọ́ lọ láti máa tún máa pé mo búra pé màá gé ọwọ́ yín àti àwọn ẹsẹ̀ yín màá gé nípasẹ̀ pààrọ̀ min khilaf máa gé nípa sí pààrọ̀ ẹnikẹ́ni tí mo bá gé ọwọ́ ọ̀tún fún máa gé ẹsẹ̀ òsì má ẹni tí mo bá gé ẹsẹ̀ òsì fún máa gé ẹsẹ̀ ọ̀tún má máa gé nípa sí pààrọ̀ kò ní sí balance yẹn kí tó bá dúró pẹ̀lú ẹsẹ̀ kan tó bá dúró pẹ̀lú ẹsẹ̀ kan wọ́n ti gẹ́sẹ̀ ọ̀tún ọwọ́ òsì náà ti ó ti kú ń sẹ́wọ̀n pé ibi. <laughs> so oníbòwò ṣe géènù ní pàṣípààrọ̀ tọ́ kọ́ wa máa bá wọn pé ẹ máa lọlé lọlé ń bo tòmálẹ̀ ọ̀sọ́lẹ̀ bẹ́ẹ̀ nàkùn ẹ̀jẹ̀mẹ̀rin lẹ́yìn tí mo máa gé ọwọ́ àti ẹsẹ̀ yín ní pàṣípààrọ̀ ta màá wá tún kan gbogbo yín gbogbo yín pátá ìyẹn ni pé láàyè lẹ́yìn tá a ti gé wọn pàṣípààrọ̀ wọ́n tún wá kan èso mọ́ kálukú lórí wọ́n kẹ̀só mọ́ lọ́wọ́ wọ́n kẹ̀só ó tún ké sọmọ ẹlẹ́sẹ̀ ibi tí ó kù sínú subhanallah sọba dẹrù ru eléyìí báyìí sọba kí sáńfẹ ni kéèyàn kéèyàn sọ pé ní tí mo ní ń ṣe tí mo fi dẹni tẹ́ jẹ nírú ìyá yìí báyìí mi ń ṣe mọ́ ń táwọn retí nù kọ́sọ̀ sẹ́mi pé ń gbà mí kìí ṣe pé ìyá tó bá ní wọn kún fi jẹyàn ìtàn gbà lérò pẹ̀lú rẹ̀ ní pípọ́ jẹyàn lódodo especially nínú sharia Islam nísìnyí àti sẹ́rí àsọkú tó bá pààyàn wọn pọ̀ tó bá fi lè ṣe zina tó ti níyàwó kó wọn sọ ọ́ lóko pa tó bá jalè kó gé ọ lọ́wọ́ sẹ́rí gbogbo nǹkan o ìdí sẹ́rí àkọ́kọ́ gbà lérò pẹ̀lú rẹ ní ìhánilétí kìí ṣe pípààyàn gan kìí ṣe gígéyàn lóríkè gan kìí ṣe sísọ̀yàn lóko gan ìhánilétí ni torí pé lùtí ọba ti sófin. So kò sẹ́sẹ̀ tí gbogbo yẹn bá sì ti mọ̀ yín pé tó o bá ṣe kò sáṣe gbé sẹ́wọ̀n kíkálukú yóò sùn mẹ́yìn yóò kóra rẹ̀ ń jánu tí sẹ́rí àkọ́kọ́ gbà lérò pé tẹ́ ẹ bá ronú olúyà tó ń tí ọlọ́run ti là kalẹ̀ yìí kò sẹ́ni tó fẹsẹ̀ lọ kí àwọn olè bá tọ́ sí kò sí. àmọ́ tábà tí mọ̀ pé kò síyà ìrọ̀rùn ni ó jẹ́ fún wa láti ṣe kíni láti ṣàtàkùn bàtà bá ti mọ̀ pé kò síyà ìrọ̀rùn ni ó jẹ́ fún wa láti ṣàtakò. tọ́ ẹni tó bá wá ní màá ṣe mo fẹ́ gun tí ó ṣẹlẹ̀ irú wọn làwọn mi ò fi kọ́gbọ́n ọ̀pá àyàn oníkòsí tí ó ṣẹlẹ̀ ọ̀ṣọ́ra gé lọ́rùn ẹlòmíì ọ̀pá àyàn lọ́la ọ̀sẹ̀ntì ọ̀pá àyàn torí ìdá tá a sọ̀rọ̀ pé sọ̀kalẹ̀ àfi tí ọ̀daràn bá wáyé tọ̀ràn bá wáyé wọ́n sọ̀kalẹ̀ ẹnìkan jalè ó lóun ọgbà pé wọn lè géèyàn lọ ìka ni wọn ní kí wọn kàn gé ọwọ́ rẹ̀ ni wọn lọ kọ́kọ́ jẹ ká ó lè tọ pẹ̀lú mi tó àti ti ẹni gbogbo ìfìyàjẹ ọ̀daràn sálàyé rẹ̀ bá wà nù sẹríà kó tiẹ̀ tó já sí yà gangan ìhánilétí ni pété ẹ bá gbọ́ tẹ gbà á nídìí láti jẹ yín sẹ́wọ̀n pé nígbà tí halẹ̀ yìí nítorí náà ń fẹ́ ni pé tó sì wáá sọ wá dá láàbò ara bá lóko tó di pọ́ pa wá à ẹja máa ṣe ń tà ṣe lọ àwọn ò ṣe ń ti Musa mọ́ o ní tó ń retí mu. tọ́ Pọ́ọ̀lù àwọn tí mánì ti jókòó sọ́kàn wọn. Inna ila rabbina munqalibun wọ́n ní sọ orí àwa nítorí ti dá wa lójú ni pé ọ̀dọ̀ olúwa ẹlẹ́dàá wa lápadà sí bọ́ ọ pa wá ọ̀dọ̀ ọlọ́run lápadà sí bá a kú wọ́ọ́rọ́wọ́ ọ̀dọ̀ ọlọ́run lápadà sí bọ́ ọ pa wá ní ìsìn ọ̀dọ̀ ọlọ́run ni bá a ti dìgbà mí ọ̀dọ̀ ọlọ́run ni kò sọ́dọ̀ ẹlòmíì tá à ń lọ gbogbo ìgbà táwa bá kú ẹ̀sìn bí wọ́n ti gbọ́ ọlọ́run tẹ́lẹ̀ ni àlòkù ìdánimọ̀ bá wọ́n sì dání tí ń ṣe wáàzì lójijì lọ́rọ̀ wọn sì ya kálukú lẹ́nu ọ̀dọ̀ ọlọ́run la padà sí bẹ́ẹ̀ pa wá àsọnù ọ̀dọ̀ ọlọ́run la lẹ́ pa wá. wa ma tanqimu minna illa an amanna bi ayati rabbina lamma ja'atna. a sì mọ̀ pé nǹkan kan kọ́ ló fẹ́ mọ̀ fìyà jẹ wá nǹkan kan kọ́ ló fẹ́ fi ló fẹ́ fi ọ́ ló fẹ́ mọ̀ fìyà jẹ wá bí ìbá sì pa gba àwọn àpẹẹrẹ ọlọ́run ọba wa gbọ́ nígbà tó dé wa bá wa àpẹẹrẹ tọ́lọ̀ fi hàn wá pé ìwé sọ lọ àpẹẹrẹ tọ́lọ̀ fi hàn wá pé ọlọ́run nẹnìkan ò lè borí àpẹẹrẹ tọ́lọ̀ fi hàn wá pé tọ́lọ́run lèèyàn gbọ́dọ̀ ṣe nígbà tó dé wa bá wa táwa gbàgbọ́ tí wọ́n sá ìgbàgbọ́ sí ojú eléyìí ẹsẹ̀ tá a sìn ojú báyìí náà lọ àmọ́ pé nítorí fẹ́ fìtì torí rẹ̀ fìyà jẹ wá torí rẹ̀ kò bá wa lójijì mọ́ torí pé kìí ṣẹ̀ṣẹ̀ kan láti ọ Rabbana torí náà yẹn Olúwa Ẹlẹ́dàá wa afrigh alayna sabra dasùúrù dálùwà dasùúrù lùwà kí sùúrù tó káfi lè lára gba ìyà tẹ́lẹ̀ yìí fẹ́ fi jẹ wa subhanallah dasùúrù dábò wa dálùwà watawaffana muslimin tẹ́lẹ̀ ìbá pa wá já kú ní mùsùlùmí. subhanallah gbọ́dọ̀ yọ ọkàn rẹ gbọ́dọ̀ máa balẹ̀ ojoojúmọ́ islam tí wọ́n ṣe it's not a new thing òun gangan lẹ̀sìn. ayé musa ni ẹ bá watawaffana muslimin àwa náà ń bẹ lọ́nbẹ tọ́ba pa wá ìwọ ọlọ́n gbogbo àtọ́ba pa wá ní mùsùlùmí báyìí ni wọ́n sọ ọ́ fìràwọn nínú àyà mi ó ní innahu lakabirukum alladhi allamakum as-sihr ok fìràwọn náà ni ọ̀gá ẹ Musa lọ̀gá yín tọkọ yín ní dán ó ti wá yé mi báyìí ńlọkọ yín sẹ ìdínú dẹbi lẹgbàá ẹ sọrẹńdà fọgà àbí bẹ́ẹ̀ kọ́ ni ó sì mà wípé irọ́ ni wípé wọ́n Musa ń jò làwọn eléyìí ti ń pidán wọ́n tó bí Musa làwọn eléyìí ti yòókù dán ṣùgbọ́n ẹni tó bá purọ́ kò ní ìdìgbò kọ́sẹ̀ máa retí kí wọ́n jáwọn sí gbogbo yẹn náà ti mà torí pé Musa láti ìgbà tó ti dé láti Madiana tó pe Firaona wá sí ìdìkọ́ máa sin náà tó sì fi mọ́jísà tó lọ́n fún hàn <coughs> tí ń tọ́ka sí pò dòdò ló mú wa àtìgbà yẹn ẹni Firaona ti ń wò pópì dání olùsìnránṣẹ́ sílùú gbogbo pé kí wọ́n àwọn òkú jọ wá. tóun fi dá Musa lágara ṣùgbọ́n kó tó di pé ọlọ́wọ́n bá ọ wá dójú ti Fíráúnà ó dójú ti lórí nítorí ṣe tọ́lọ́ sì hàn àwọn tọ́ ìjọ tí wọ́n fi pàdé sí ọjọ́ ọdún ni tí gbogbo èèyàn pé bíbà kò sẹ́nìkan musa máa ń nu wọn àwọn fìràwọn náà sì mà bẹ́ẹ̀ wọ́n sì lọ láti fi bọ àṣírí ara rẹ̀ láti fi sú àwọn èèyàn lójú eléyìí wọ́n ń pè ní ọ̀rọ̀ tí olórí sọ nítorí kó lè bá a fi mú àwọn aráàlú lẹ́rú wọ́n máa ń pè ní kalamun qila lil-istihlaki ad-dakhili it was said for internal use ìyẹn ni kó lórí máa ń sọ̀rọ̀ ń gbà mí tó náà mọ̀ pé rọ ni ọgà fẹ́ fi pa àwọn èèyàn lẹ́nu mọ́nù lù yìí sọ àwọn tí ò bá ní làákàyè ló lè fi tàn jẹ àwọn làákàyè ti wọn kí irọ́ lásán kò sóòótọ́ ń bẹ irọ́ lásán ni tẹ́rù rẹ ni fìràwọn náà sọ ń bẹ̀rù torí pé o ti pera rẹ lóluwà wa tọ́ga jù olúwa tọ́ga jù ni wọ́n á borí rọrùn báyìí tọ́ nígbà tí fìràwọnà lérí ńlẹ́ka táwọn gbìdán táwọn sì ṣàdúà láti ṣàdúà yẹn ìwọ Ọlọ́run sùúrù ni kò fún wa o jẹ́ kí sùúrù ọ̀kari wa dálùwà dálùwà kọ́dà bí aṣọ kọ́dà bí aṣọ ká máa ṣe nínú rẹ̀ kó o sì pa wá gbogbo gbà tó bá pa wá ní mùsùlùmí wọ́n tún sọ. So, fún fìràwùnà nínú àyà mi nínú súra mi wọn ni faqdi ma anta qad èyí tó bá fẹ́ dálẹ́jọ́ ni ọ dálẹ́jọ́ èyí tí wọ́n a ah, ó ti ti fìràwùnà bí ìgbà tí èèyàn máa ma lọ kó àwọn tí ó fi sẹ̀sìn wá ni èyí tó bá fẹ́ dálẹ́jọ́ ni ọ dálẹ́jọ́ innama taqdi hadhihi alhayati dunya gbogbo dájọ́ rẹ̀ ojúlé ayé lọ ilé ayé yìí ni gbogbo ẹ̀ parí inna amanna bi rabbina àwa ti gbólú àwa gbọ́ liyaghfir lana khatayana kókó sọ àforíjì àwọn àṣìṣe wa fún wa wa ma akrahtana alayhi min as-sihr àti ń tó fi tipátipá mú wa ṣe ní dán aláàsì dán ìmá wọ́n ló fi tipátipá lọ kú wa wá wọ́n tún dá sí wallahu khayrun wa abqa dájọ́ ọlọ́run bá ló lóore jù òní torí ẹ gbogbo nítorí ló fún wa irọ́ lásán ètí ń bẹ lọ́dọ̀ ọlọ́run lórí oníṣìṣẹ́kù innahu man ya'ti rabbahu mujrima orí kojú yọ ẹwọ Fir'aun gbogbo ẹnikẹ́ni tó bá pàdé olúwa ẹlẹ́dàá rẹ̀ lọ́daràn fa inna lahu jahannama la yamutu fiha wa la yahya tí ó yọ dájú pé jahannama ni ọwọ́ wọ́n tún ṣe wáàsí fún wèrè bóyá yọ jẹ gbọ́ jahannama ni ọwọ́ kò ní kú nínú ẹ̀ kò sì ní yè wa man ya'tihi mu'minan àmọ́ gbogbo ẹni tó bá pàdé Ọlọ́run ní mùmínì kọ́dà amila salihat tó sì ṣe àwọn sẹ́ẹ̀rẹ́ fa ulaika lahumud darajatul ula àwọn ni wọ́n rí àwọn àpòtọ́ ga pé wọ́n sì mọ gbogbo eléyìí káfíìrì ni wọ́n tẹ́lẹ̀ ìrẹ́ làwọn olùmọ̀sọ pé ńgbà tó forí kalẹ̀ wọn ọlọ́run fàlì jẹ́nà hàn wọn wọ́n rí bó ṣe dáa irú ìyà àti ayé tí àwọn olùwàgbọ́ òdodo ọ̀jẹ̀ ń bẹ̀ wọ́n tó wá fi náà hàn wọn irú bó ṣe burú tó irú àbí wọ́n rà àlùjáná wọ́n rí irú ayé àti ìgbádùn táwọn olùwàgbọ́ òdodo rí mbẹ wọ́n rí iná wọ́n rí irú ìyà àti aburú tí ó sì àwọn ọ̀daràn nínú ẹ̀ làwọn náà fi dẹni tí ń ṣe gbogbo wá sí i. torí rẹ̀ láàárọ̀ ńgbà wọ́n débẹ̀ òkúta ni wọ́n bàbá aláwo tó gbó tó gbó wọ́n nídìí àwò ẹni wọ́n láàárọ̀ ṣùgbọ́n ńgbà tí yóò fi dìrọ̀lẹ́ wọ́n ti di olùmọ̀ ńlá wọ́n ti di olùpèpè sí di ẹ̀sìn Islam wọ́n dẹni tó kúkú ṣahidi faqala al-mala'u min qawmi Fir'aun àwọn abẹnugan olórí ibú nínú àwọn èèyàn Fir'aun qalu wọ́n sọ fún Fir'aun. أتذر موسى وقومه ليفسدوا في الأرض tó fi Musa àtàwọn èèyàn rẹ̀ lẹ́nu ò ní gbọ́ àkànṣe sọ̀rọ̀ wọn Musa àtàwọn èèyàn rẹ̀ tó fi pa àwọn náà lẹ̀ nígbà tó ti yanjú àwọn òkú náà báyìí tó Musa àtàwọn èèyàn rẹ̀ lẹ̀ káwọn ọmọ ṣèbàjẹ́ lókè pẹ̀ ẹ̀wọ̀n gábà tálòbí lẹ́jẹ́ ṣé Musa ni àbí Firawuna. pé kí wọ́n máa ṣèbàjẹ́ lókè pẹ̀. tó ó fi wọn lẹ̀ kí wọ́n máa èèyàn jẹ́ mọ́ lọ́ gbogbo ẹni tí ń bẹ lábẹ́ ìjọba rẹ̀ kọ́ ajẹ́ kọ́rọ̀ Musa ni wọ́n máa gbọ́ à nǹkan ìyàlẹ́nu ni o àwọn eléyìí wọ́n tún sànù Fìràwọ́nà pé kọ́ mọ́ gba Musa láàyè pé Musa ló jẹ́ táwa ló jẹ́ nígbà tó yẹ pé Fìràwọ́nà àtàwọn èèyàn rẹ̀ àwọn lòlùlẹ̀ jẹ́ o. ويذرك وآلهتك nígbà tí Musa sì pọ́ọ̀tì òun pọ́ọ̀tì àti jíjólúwa rẹ ó lòun ò lè sin ọ́ ọ pọ́ọ̀tì ó lòun ọ̀gbọ́ lólúwa tó òun sìn tó ayẹ fà wọ́n náà lẹ̀ àwọn ò sin ọ́ wọ́n sì ń bá àwọn èèyàn jẹ́ mọ́ ọlọ́tún wọn níjẹ́ wọ́n sì wọ́n níjẹ́ wọ́n sì má. Musa kókó wà nǹkan ṣe sọ̀rọ̀ rẹ̀ báyìí ẹni Fìràwọ́nà bá dáhùn onísanukọ́tìlú ونستحيي نساءهم وإنا فوقهم قاهرون ó ní ẹ má dààmú o ẹ má dààmú gbogbo àwọn ọmọkùnrin wọn á máa pa wọn ni o gbogbo àwọn ọmọkùnrin àwọn ọmọ Ísírẹ́lì á máa pa wọn ni gbogbo àwọn obìnrin wọn ládàá eléyìí jẹ́ pípa kejì ẹ̀ wọn àti bí Musa ti ń pààyàn tó eléyìí tó wá jẹ́ àṣẹ kejì pé ẹ tó máa pa wọn torí kan tó bí Musa ní ti ń pa ẹ̀ títí dìgbà tán bí Musa ìbẹ̀rù kan má bàa bí Musa ṣùgbọ́n Musa ló ti wá yọjú yìí níta ń bẹ̀rù ló dé yìí tọ́ kí wọ́n á ló dé pẹ́ẹ́lómi tó ń bọ̀ tá a mọ̀ ẹ máa pa wọn lọ́mọ. ẹ máa pa wọn lọ́mọ kí ló dé Musa ìpa ẹ̀wọ́ náà la tájẹ́tì tá a fi ń pa wọn mọ́ ẹ wá ti padà nù tá pa ó sì tún ní wọn máa pọ́ ọmọ olórí ibú nígbà tí Fíráwọn náà ni kí wọn máa pa wọn ni eléyìí bá àwọn ọmọ Ísírẹ́lì lójijì ọba bá àwọn lọ́kàn jẹ́ lẹ́yìn Musa ti dé tó tún yẹ kí akún rí kí bàbá burúkú yóò tún máa pa lọ́mọ. musa sọ fáwọn èèyàn rẹ̀ pẹtọ ẹjá wá ràn lọ́wọ́ Ọlọ́run ẹjá sì sùúrù innal arda lillah dájúdájú Ọlọ́run ọba ló nílẹ̀ o yurithuha man yasha'u min ibadihi yóò jogún ìlẹ̀fẹ́ ni tó bá fẹ́ nínú àwọn ẹrú rẹ̀ wal aqibatu lil muttaqin àti pé àtúbọ̀tán rere òní jẹ́jẹ́ nìkan àfi táwọn olùkọ́ ayọ̀ lọ. qalu udhina qalu. أوذينا من قبل أن تأتينا ومن بعد ما جئتنا wọ́n ní àwọn èèyàn yìí ti ní wá lára ṣáájú kó tó dé wọ́n sì tún fẹ́ máa ní wá lára lẹ́yìn ìgbà tó ti dé wọ́n ní wá lára kó tó bí Musa ń pa wọ́n lọ́mọkùnrin ó sì tún ní kó wọ́n máa pa wọ́n lọ́mọkùnrin ní ìsìn tó ò rí nǹkan kan ò ní rí nǹkan kan bá ní ṣe sí ni tó máa ń tí wọ́n sọ fún Musa mi. qala asa rabbukum an yuhlika aduwakum ó lọ dájú ọlọ́run ọba pa ọ̀tá yín rẹ́ńjọ́ kan wa yastakhlifakum fil ard yóò sì fi yín sí àrólé lókè pẹ̀ ọlọ́run pa Fìràwọ́nà rẹ́ kan yóò fi yín sàrólé lókè pẹ̀ fa yanzura kayfa ta'malun ọlọ́run wà wò lẹ́yìn náà ti ṣe sáré kọ́ sẹlẹ̀ ọlọ́run ti ṣe pa Fìràwọ́nà rẹ́ ta ìparẹ́ kíákíá ni wọ́n ti ráwọn ẹni tí ń forí balẹ̀ fóòsà wọn ní báwa náà wó sàkàn tá a máa bọ̀ báwọn eléyìí ṣe ló sà ha ọlọ́wọ́n padà fi ń sàrólé lókè pọ̀ yóò sì wo kí lẹ́yìn náà ṣe ṣébi náà nítorí Musa sọ fáwọn èèyàn rẹ̀ wípé kó o ṣe sùúrù torí pé ẹni tá a lè mú kò sí ní tá

lórí ẹni tá a lè mú àti ẹni tá a lè mú kọfà wọn sí kóòtù Ọlọ́run ìsinmi wà bẹ tábà gbẹ̀san lórí ìyànjẹ tí yẹn yàn wá jẹ tá a bá ti gbà ju iye ìyànjẹ tó ṣe fún wa lọ àṣẹ lọ. ولقد أخذنا آل فرعون بالسنين ونقص من الثمرات لعلهم يذكرون فإذا جاءتهم الحسنة قالوا لنا هذه وإن تصبهم سيئة يطيروا بموسى ومن معه ألا إنما طائرهم عند الله ولكن أكثرهم لا يعلمون ọlọ́wọ́ bá ní dájúdájú pọ̀mọ́ lórí pọ̀pá àti ọwọ́ Musa lásán o àwọn àmì tá a tún mú wá fún Fir'auna gbọ́wọ́ Musa ó tún lékele ó ju bá ń lọ nínú rẹ̀ òun náà ni àwọn àmì míì tá a fi sàdánwò fún wa àfàmì míì a fi sàdánwò fún wa gẹ́gẹ́ bí a ti ṣe da a ti ṣe dẹ ìyàn sí wọn tí ọ̀dà dá tí yàn mú ó ṣe pé àǹfààní oko tí wọ́n rí òtó nǹkan ebi wa pọ̀ ọ̀dà dá wọn tó ṣe pé àwọn èso wọn kò tó nǹkan mọ́ ó dínkù jọjọ ó dínkù jọjọ gbogbo eléyìí wọn bẹ nínú àwọn àmì eléyìí tó lọ́n fi dá wọn wò ọlọ́run ṣàdédé sí bẹ́ẹ̀ àbí bóyá pé wọ́n ti ẹ̀jẹ̀ rántí ọlọ́run nígbà dáadáa bá wá dé bá wọn tẹ́lẹ̀ òkú dáa tírúgbìn yọ tó yọ dáadáa qalu lana hadhi wọ́n ní eléyìí tí wàá ní o àwọn alẹ́ tọ́ sí o wa in tusibhum sayyi'ah wàtá burú bá wá sí wọn tọ́ dáadáa tíyàn mú tójú ọ̀rọ̀ tí gbogbo nǹkan kó rọ yattayyaru bi Musa wa man ma'ah wọ́n bẹ̀rẹ̀ sí ní ru aburú sí Musa àtẹ̀ntọ́ wa pẹ̀lú ẹ̀kọ́ àwọn ló kó bí báwọn àwọn ló kó aburú yìí wá àwọn ló fi sa wọn

gbogbo nǹkan ti ń da tẹ́lẹ̀ ìyàwó wa wọlé àwọn àmà tìran aburú ma ẹsẹ̀ òsì ló gbé wọlé ẹsẹ̀ òsì ló gbé wọlé iná ní gbogbo nǹkan ṣe dàrú wọ́n yẹ ká máa kíyèsí o nígbà tẹ fẹ́yàwó tí ó wọlé ẹsẹ̀ ọ̀tún ní ká gbé òsì wájú o wọ́n má bàa di lọ́la ká ẹgbẹ́ sí òsì ló gbé wọlé irọ́ tọ́ bẹ́ẹ̀ náà ti tẹ́ bá mọ́tò ó ti ń dá fún yín dáadáa dáadáa àmọ́ sì tẹ́ ra mọ́tò yìí báyìí gbogbo nǹkan ọ̀bá lọ déédéé má wọn ò há mọ́ bí iṣẹ́ fáwọn olè ọ rí àfi lẹ́nu ìgbà tó ra mọ́tò tó o bá sọ̀rọ̀ àlè ọ á ẹ̀ tó o bá bẹ̀rẹ̀ sí pé tọ̀ mọ́tò yìí o aburú ló kó wọlé o kọ̀kọ́lá wọlé o aburú ló kó wọlé o bẹ́ẹ̀ náà ni èèyàn kọ́lé àtìgbà tó ti wá kọ́lé ọ̀fọwọ́kù lápò owó èsì wọn gbà kan tẹ́lẹ̀ wọn á ní ilé yìí ibi ló kó bọ̀ wọn àìdá ló kó bọ̀ wọn ẹ̀dá kun kí làwọn tún lè ṣe táwọn lè rì má léwu táwọn lè sun má léwu nítorí kábúrò lè bá kú eléyìí gbogbo ẹ wọn pè ní akpéyàrá kéèyàn máa ro aburú sí nǹkan pé ń ló fa aburú séèyàn tí ì sọlọ irú rẹ náà ni akọsẹ àní ẹsẹ̀ tá a kọ ẹsẹ̀ burúkú ni ẹsẹ̀ ya kọ ẹsẹ̀ ya òde òní dà òsì ẹsẹ̀ yóò ni tó bá ti kọ ẹsẹ̀ yóò òde òní dà a'udhu billah kí ló dé tó kọ ẹsẹ̀ bàbá rẹ̀ bẹ́ẹ̀ ni ẹni tó ṣe é gbé ó láwọn ò lè wẹ́sẹ́ níjọ́ kan àtijọ́ kan àyàfi kọjá pé àwọn ń àwọn dànù. ọjọ́ kan àtọ́jọ́ kan àwọn yà máa sinra náà ni irọ́ lásán ọmọ àrùn ọ̀wẹ́sẹ̀ rẹ kó o sì máa ládùúgbò àgbà allahumma la ya'ti bil khayri illa ant wa la yadfa'i sharra illa ant wa la hawla wa la quwwata illa ọlọ́run kò sẹ́ni tó lè mú orí wá bá ní àfiwọ́ kò sẹ́ni tó lè ti aburú dànù fún ní àfiwọ́ kò sì wá sí agbára kan bẹ́ẹ̀ kọ́ sọ́gbọ́n kan fún wa yàtọ̀ sí ètò ọlọ́mọba fún wa pẹ̀lú eléyìí ọlọ́mọba ti gbogbo àwọn ìgbàgbọ́ kí gbàgbọ́ ń dànù. èsì tó fi jẹ́ pé ẹni tó fẹ́ ṣe ọ lọ́wọ́ láàárọ̀ kò lóò ní gbowó lọ́wọ́ rẹ̀ onítorí tó bá gbowó lọ́wọ́ rú rẹ̀ tó ọ̀bọ̀ ẹgbọ́rọ̀ ẹgbọ́rọ̀ burúkú tó gbogbo àwọn àkídà àwọn gbàgbọ́ àwọn kèfèrí ni mùsùlùmí sì làwa mùsùlùmí ò gbọ́dọ̀ gba ní táwọn kèfèrí gbàgbọ́ kọ́ gbàgbọ́ ọlọ́ni alẹ́ ìnàmọ́tọ́ irúhùn ẹ̀ńdọ́lọ́ kò yé wọn o dájúdájú àdánwò tó ṣe wọn kò ti bomi wa o àti látọ̀dọ̀ ọlọ́ ọ̀dọ̀ ọlọ́run ló ti wá kò sí tó ṣe wá tó sẹ̀yìn ọlọ́ kódà tẹ́nìkan bá ṣàbúrú sí ọ ọlọ́ sàṣì ọ kò lè ṣe àfi pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́ kí ẹ bọ́lá ń sọ pé wa ma hum bidarrina bihi ìyọ̀ǹda ọlọ́run tọ́lọ́wọ́n bọ̀ bá yọ̀ǹda kò sẹ́ni tí ó lè ní ọ lára pẹ̀lú nǹkan tí ń ṣe abẹ́lọ́wọ́n bá wa wípé kó ṣe àwa náà lọ́kàn nínú ẹni tí ìmánì rẹ̀ ó lágbára torí tí ìmánì bá lágbára gbogbo àwọn rubbish nonsense táwọn èèyàn máa ń gbàgbọ́ ẹ̀ kò ní lápá lára kò ní lápá lára torí ẹ̀ la Abdullahi bin Mas'ud radiyallahu anhu ó ní gbogbo tẹ́ bá ti gbọ́ táwọn èèyàn ń sọ àìrìnrìn àjò ń jọ báyìí àìwẹsẹ ń jọ báyìí kẹ̀kẹ́ tíyàwó bá fi wẹ̀ ọkọ gbọ́dọ̀ fi wẹ̀ ọṣẹ tá a fi fa bọ́ àgbọ́dọ̀ fi fọṣọ àgbọ́dọ̀ fi wẹ̀ àgbọ́dọ̀ fi ṣe kínní oúnjẹ máa ti ń sọ tó bá ti pọ̀ olùmọ̀tẹ́ lápá lára àwọn yìí sàbí ló sọ̀rọ̀ yẹn ó ní ṣùgbọ́n tọ́lọ́ máa fi ti dànù òun náà ni at-tawakkul tẹ́yìn bá bọ́ lọ́n dúró lódodo èèyàn sọ pé wọ́n lọ́n kò sẹ́ni tó lè mú rere wá àfiwọ́ kò sẹ́ni tó lè ti aburú dànù àfiwọ́ àwọn ọ̀gbọ́ngbọ́n kan a sì lágbára kan lẹ́yìn ìwọ ọlọ́run ọlọ́run máa fi ti àwọn aburú yẹn dànù. وقالوا مهما تأتنا به من آية لتسحرنا بها فما نحن لك بمؤمنين wọ́n ní sórí wa Musa tí ó yẹ ọ àwa tí ọlọ́lọ́run sí yìí báyìí ọ̀daràn tó dáràn dójú àmì làwa o àwọn èsè e ẹni tó ṣe pé àìgbọ́rọ̀ tiẹ̀ ọmọ kékeré o àìgbọ́rọ̀ tàwọn àwọn èèyàn fíráhùnà ìyá tó fíráhùnà agídí wọn àìgbàgbọ́ wọn ó lágbára ìmọ̀ àsọpọ̀ orí ìbàjẹ́ lákùsí tiwọn ọ̀làmì wọ́n ní sórí gbogbo èyí jogún orí kò lè mú anú àmì kò mọ̀tì ọ̀jẹ́ ọjẹ́ pọ̀ pàkà tí ń dejò mọ̀tì ọjọ́ wọ́kà tí ń mọ́lẹ̀ bí oòrùn mọ̀sì jọ jẹ́ gbogbo àwọn àmì tó ló mú wá nìsín náà tó ń sọ fún wa kí ẹ wípé ọ̀dádá ìyàmú tó mú nǹkan mi wá gbogbo tó mú wa láti láti láti dán wa fama nahnu laka bi mu'minin má rẹ̀ jẹ́ àlégbàgbọ́ o. ah wàhálà àwọn kèfèrí tó gba gbogbo dòdó gbogbo ràwọ́ nù orí lọ gbogbo èyí yòówó lè mú anú àmì àwọn ò lè gbọ́ gbọ́ tọ́ lọ tán lọ ńgbà tó ti sọ àwọn aran tófàn fún aran sí wọn tófàn òun náà ni <coughs> àjọ òjò àrọ̀ ọ̀rọ̀ dá òjò ọrọ ọ̀rọ̀ ọ̀rọ̀ kọ̀dá. òjò yìí wá di ohun tó ba gbogbo orúgbìn je gbogbo èso ọba omi omíyalé agbara ya ṣọ́ọ̀bù gbogbo bí wọ omi yìí náà ni gbogbo bí tẹ́ bá wọ omi náà ni ṣùgbọ́n wá nínú wọ̀rọ̀ láti ọ̀dọ̀ Aisha radiyallahu ha ṣùgbọ́n àgbà wáyà wọ́n fẹsẹ̀ rìn lẹ̀ wọ́n ní tó fáànà tọ́lọ̀ ọ̀ràn sí wọn pé kú ni kò fẹsẹ̀ rìn lẹ̀ tọ́ ọlọ́wọ́n bá wa. ó mú kí omi kọ́ yálé omi yálé omi kún bí kébé kò síbi tẹ́ ẹ wọ omi ní débi kó àwọn akọ́ńtẹ́ sílẹ̀ mi tún sọ àsọdùn wọ́n ti bẹ́ẹ̀ gbóúnjẹ kaná tọ́jọ́ kà ní yóò domi bẹ́ẹ̀ gbẹ́ran kaná yóò domi tó <laughs> ó kù tá a gbé gbà èmi náà lọ sọ pé gbogbo àmì yóò wo lè mú àní gbọ̀gbọ́ ọlọ́run á fẹ́ ṣe fún ọ gbogbo nǹkan ń domi wàlìjàrọ̀ àdà ọlọ́run bá ó là tún rán tata sí wọn tata táwọn èèyàn máa jẹ láńtata tata ọ̀nbẹ́nu nǹkan tó ṣe pé kò burúkú èèyàn jẹ o. èèyàn lè jẹ o lè jẹ láàyè o lè jẹ lókù o lè jẹ yíyan o lè jẹ láìyan kọ jẹ kọ pọ́ntìlà kò sí ní tó burú mẹ́ ó wá nínú ẹgbàá wọ̀rọ̀ láti ọ̀dọ̀ baba yaafur ó ní mo bi abdullahi ibn abi awfa mo bi léèrè nípa tata واني غزونا مع رسول الله صلى الله عليه وآله وسلم سبع غزوات نأكل الجراد وياني ogun ọ̀tọ̀ọ̀tọ̀ méje la jàrí lẹ́yìn anabi sallallahu alaihi wasallam tá a ní nǹkan méjì tá a fi ń so oúnjẹ ju tata lọ kò sí ní tó burú kéèyàn jẹ. asitiri nínú sẹ̀ríya hadith fẹsẹ̀ rinlẹ̀ lórí pé uhillat lana maytatani wa daman nínú sẹ̀ríya islam òkú ìbẹ̀tẹ̀ orí. méjì wà tọ́lọ̀ ń sílẹ̀tọ̀ fún apá lè jẹ́ tó ti bẹ́tẹ̀ ni ẹ̀jẹ̀ méjì wà tó yẹ pé ọlọ́run apá lè jẹ́ tó ti pẹ́ jẹ́ ni tọ́lọ̀ rẹ̀ léwọ̀ ẹ̀rí bẹ́tẹ̀ nǹkan méjì tá a jẹ bẹ́tẹ̀ ni alḥut waljarad ẹja ẹja ọlọ́run tẹ́ bá lọ ra ẹja lọ́jà ní ìsìn ọ̀wà láàyè ọwọ́ àmọ́ ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀sẹ̀ lọ bá ti mọ̀ kó lè jẹ́ tínú òní rán marhaba ẹ̀tọ́ ni halal ni ìyẹn ní kẹjọ òbúkátà kásẹ̀sẹ̀ dùnbù rẹ̀ náà òmù bátìrù ló ti jẹ́ ni bátìnú ló ti jẹ́ ni borí lọ́kọ̀ọ́kọ́ máa jẹ́ ni ṣètò bá rí kó pé ọ bẹ́ẹ̀ náà ni tata yẹn kọ́ ó lè mú kọ́ já orí rẹ̀ jẹ gbájà tí kò sọ yóò kù sọ. ẹ̀jẹ̀ méjì tọ́lọ̀ ń silẹ́tọ̀ onálẹ̀dọ̀ àti àwọn pancreas eléyìí tí máa bẹ nínú ẹran tí máa jó ẹ̀dọ̀ ọlọ́run silẹ́tọ̀ fún akájẹ àtẹ̀dọ̀ ẹ̀jẹ̀ ní méjèèjì islam ọgbà kúkàjẹ kò sí tó burú mọ́ báyìí lọ́lọ́wọ́ bá dẹ àlùjáradù sí wọn tata gbogbo bíkíbi tata ni gbogbo bíkíbi tata ẹ wọlé tata ẹ jáde tata àwọn abọ́ntẹ́ tẹ̀lé kan wọ́n ní gbogbo ibi tí wọ́n bá gbóúnjẹ kaná gan gbogbo ti tata ni àmàlà di tata ọbẹ̀ di tata kálukú náà ti mọ̀ gbádùn àwọn òdòdó yìí o àyíkọ̀rọ̀ wa ẹ̀wù tó gbé wa dé táwọn kí nìyẹn. bákan náà ọlọ́wọ́n bá wa ó tún dẹ alukumala ó tún dẹ alukumala ọ̀dẹ̀ wọn òun náà ni iná orí ọlọ́run dẹ́ sí wọn gbogbo bíkíbi iná yìí ni tí wọ́n bá bu orí wọn báyìí ó bu jáde ní gélema tí wọ́n bá họra báyìí ó kú jáde ní kọ̀m̀bọ̀ tí wọ́n bá wọn àwọn aláìgbọ̀rọ̀ ṣé wàá rí gbogbo ìgbà tí ọ̀kan bá ti dénú àwọn nǹkan wọ̀nyí wọ́n máa tún lọ kí bá Musa nígbà wá omi tí wàá pọ̀ ju o. kó tiẹ̀ bá wa mú kó tó bá ti mú kó agbọ̀gbọ̀ lọ́tẹ̀ yìí àṣírí ti mú kó gba omi lásán àṣírí nǹkan kan tiẹ̀ ń bẹ tí ò sí nǹkan mi <laughs> ọlọ́wọ́ bó ti dẹ nǹkan mi sí wa gbogbo àbá tó lélẹ̀ ẹ̀rọ tó dábàá tó lọ dára dákun wá nǹkan mi mú wá járe àṣírí wá tata lásán ọlọ́run tó dẹ́ná sí wọn iná ikú ọgbọ́ àyà every corner àwọn afa kan ti ẹtúmọ̀ rẹ̀ pé ìdúnni ìdúnni ọlọ́dẹ́sí wọn kọ́ máa jẹ wọn èwo ni èyí jẹ́ yẹn gbogbo ẹ̀ ń jẹ wọn ni. tọ́ báyìí làwọn alágídí tá a wí o bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ bá ṣe fún ọlọ́run ni wọ́n dọ́fàdìá lẹ́yìn rẹ̀ ọlọ́run tó dẹ ọ̀pọ̀lọ́ sí wọn ẹ̀wò tó fàànà ẹ̀wò tata ẹ̀wò iná tàbí ìdùn ẹ̀wò dọ́fàdìá àwọn ọ̀pọ̀lọ́ ọlọ́run tó dẹ sí wọn gbogbo nǹkan dọ̀pọ̀lọ́ ibikíbi ọ̀pọ̀lọ́ ni èèyàn ọmọ rírìn mà ọ̀pọ̀lọ́ gbogbo gbogbo àyè bẹ́ẹ̀dì ọ̀pọ̀lọ́ gbogbo nu yàrá ọ̀pọ̀lọ́ tó bá gbọ́ kàkálẹ̀ tó lọ́ fẹ́ máa jẹ ọ̀pọ̀lọ́ àdánwò wà dẹ́mà ẹ̀jẹ̀ ọlọ́run tún dẹ̀jẹ̀ sí wọn gbogbo nǹkan dẹ̀jẹ̀ gbogbo nǹkan dẹ̀jẹ̀. ayati mufassalat gbogbo àwọn eléyìí jẹ́ àwọn àmì tá a ṣe yékéyékéyéké tó nílò aká orí tí gbọ́ lọ́ngbọ́ fastakbaru ṣùgbọ́n àwọn ṣègbéraga ni wàkẹ́ẹ̀nù qawman mujrimin kàkà kí wọ́n gbàgbọ́ ọ̀daràn ni wọ́n yà ó ọ̀daràn ni wọ́n yà ó. walamma waqa'a alayhimu rrijzu qalu ya Musa ní gbogbo gbàtàdánwò bá ti dé bá wọn wọn ni wọ́n Musa gbogbo gbàtàdánwò bá ti dé bá wọn nínú àwọn àdánwò wọ̀nyí wọn ni wọ́n Musa ud'u lana rabbaka bima 'ahida 'indak bá ní pé olúwa ẹlẹ́dàá rẹ àdéhùn tó ṣe fún wa kó pé pé òun mú nǹkan ìkó kọ́dà kọ́kọ́ bá ní mú kó. lẹ́yìn kẹsàn-án anna rẹ́jẹ̀sà tó o bá fi lè mú aburú àdánwò ìkó fún wa lánàá mìíràn nàlẹ́kà aburú apá gbọ̀gbọ́ nìsí gbogbo àdánwò kọ̀ọ̀kan fẹ́ẹ́ sọ fún musa nù. ولنرسلن معك بني إسرائيل a sì tún búra pa tu àwọn ọmọ israẹli lẹ fún ọ ṣùgbọ́n falamma kashafna anhum ar-rijza ila ajalin hum balighu idha hum yankuthun ṣùgbọ́n gbà tó lọ́wọ́ bá mú aburú yẹn kó fún wa títí di ìgbà tó bá ní aburú ọ̀wà wọ́n tún yí àdéhùn ni ṣebí wọ́n láwọn gbàgbọ́ wọ́n tún yí àdéhùn wọ́n tún béèrè omi omi ó tún dé wọ́n tún ní àṣà tó náà bá tún kú wọ́n tún kọ́ fantaqamna minhum àfìyẹsẹ wọn jẹ wọn o torí pé ẹnìkan ò lè lọ kọpọ mọlọ lọ́wọ́ kò sí sólùwà rẹ rẹ ni ìtẹsọpọ àṣepamọ ló wà kò sásìgbè òdodo kò sẹ́ni tó lè jàjàbọ mọlọ lọ gbogbo ń dànsẹ lónìí àṣepamọ ni torí rẹ àwa gẹ́gẹ́ bọlọ ti ṣe dá wa lálábòsí èèyàn àwa máa ń lérò pé ńgbà tá a máa ń hùwà kàtà ń sa ìdá tí yóò jẹ wá a máa lérò pé ti dà ségbè ni bọ́lá ń ṣe dọ́mi èèyàn èèyàn wá ní èèyàn ní yé bẹ́ẹ̀ títí tí yóò fi dé ọlọ́ni a fi ẹ̀ṣẹ̀ je wọ́n ṣé gbogbo ètò wọn rí tẹ́lẹ̀ o ọlọ́run fi ń pòwe fún wa ni o se ó ṣe yín ò o ìyá tí ó jẹ yín o tẹ́ ẹ bá ìgbàgbọ́ sí gbogbo fa aghraqnahum fil yam àwa mú wọn tẹ̀rí sínú òkun ńlá a mú wọn tẹ̀rí sínú òkun ńlá bí annahum kadhabu bi ayatina ìdí tá a sì fi ṣe bẹ́ẹ̀ sí wọn ó ní pé pe àwọn àyà ọlọ́run ọba nírọ́ gbogbo àwọn ọ̀rọ̀ ọlọ́run gbogbo àwọn àmì tí wọ́n rí irọ́ ni wọ́n pè wa kanu anha ghafilin wọ́n sì jẹ́ni tó fọ́nú fọ́ra kúrò nídìí àwọn nǹkan tí ọlọ́run bá fi ránṣẹ́ sí wọn yìí ọlọ́run wá ń fún wa ní ìrò nípa agídí orí kunkun àìgbọ́rọ̀ àwọn èèyàn Fíráúnà àti irú àwọn àdánwò tó ń ti kó bá wọn tẹ́lẹ̀ látàrí àwọn àyà tó ń fi ránṣẹ́ tí wọ́n kọ̀ láti gbàgbọ́ àdánwò tó tẹ̀lé kó tó wá já sí ìyà ìyà tó mú wọn lọ lápapọ̀ òun náà ló kùn eléyìí tó ti ká nàbí Musa fi pọ̀pá rẹ̀ náà. tó kún pín sí ọ̀nà méjìlá iye òǹkà àwọn ìran Israẹli tí ìran kọ̀ọ̀kan mọ́nà kápọ̀n yàtọ̀ sí ìran mi ṣùgbọ́n tí Fìràwọn náà débẹ̀ tó rò pé ọ̀rọ̀ ọ̀rùn fóun náà tó náà dẹ́sẹ̀ tẹ̀ táwọn náà ń tọ́ lọ wọ́n ń tọ́ lọ Musa ṣe táwọn ò lè ṣe àwọn kẹ̀ níbi táwọn lágbára dé àbí Musa kẹ̀ níbi táwọn kó nù òkun kò fi kó ẹnì kankan lẹ́yìn mọ́ ẹ̀yìn rẹ̀ lọ́wọ́ bá wọ́n pa Musa láṣẹ kó tún na òkun padà omi òkun tó pajúdé pajúdé mọ́ Fíráúnà àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ nítorí kí wọ́n pọ̀rọ̀ ọlọ́wọ́n bá nírọ́ nítorí kí wọ́n fọ́nú fọ́ra sọ̀rọ̀ ọlọ́wọ́ ìparun sí wọn ìparun sí wọn ọlọ́run wa awrathna alqawma alladhina kanu yustad'afuna mashariqa al-ardi wa magharibaha allati barakna fiha. ẹ wá rí nǹkan àwọn èèyàn tí wọ́n ti sọ dọ̀lẹ́ lókè pẹ̀tẹ́lẹ̀ ìyẹn àwọn ọmọ Israẹli àwọn ọmọ alájogún ilẹ̀ fún àwọn alápadà jogún ilẹ̀ fún ibùwọ̀ oòrùn àti ibùláàrẹ̀ àwọn alájogún rẹ̀ fún àwọn nìkan alájogún rẹ̀ fún gbogbo àwọn àyíká ti ṣe bùkún sí àwọn alájogún ó túmọ̀ sí pé bóni bá le ẹ má sọ̀rọ̀ ìtinú ọ̀la ń padà bọ̀ wá dáa àárí ṣe lónìí àárí ná lónìí ó túmọ̀ sí pé bí èsì máa wà lọ́nu lójoojúmọ́ tọ́wọ́ á fi ronú kí ronú tó fi lọ́ọ́ pokùnso tó ṣera rẹ̀ tọ́ọ̀bà tara rẹ̀ jẹ́ sọ́ra rẹ̀ dẹni tí ó rí àyè nírọ̀rùn lọ́la kìíyàm lórí rẹ̀ bóni ti ṣe rí ọlọ́dà jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú ògbó ọlọ́run walal akhiratu khayrun laka minal ula ọ̀dájú pọ́rùn rẹ yóò lóore fún ọjọ́ ilé ayé rẹ lọ. tọ́ asítímà jẹ́ púpọ̀ nínú àwọn èèyàn nínú ìgbésí ayé tí wàá tó ní àwọn máa tètè sọ̀rọ̀ tínú nígbà tó náà bá di mọ́ wọn lónìí tí ọ̀nà ọ̀la fún wọn tí wọ́n rí ṣe wọ́n máa fẹ́ tètè kọ́ńkúlùdù pa àwọn para wọn wọ́n máa fẹ́ kọ́ńkúlùdù pa àwọn pokùnso torí pé kúyà ju ẹ̀sìn lọ lọ́dọ̀ wọn láì mọ̀ pé ikú ngan ọmọ ni lẹ́gbẹ̀ẹ́ ńtọ́ rárá rẹ lọ bá bẹ̀rẹ̀ táyà tó bá dọ́dọ̀ ńtọ́ rárá rẹ lọ bá oṣù máa gbà torí ẹ̀ kéèyàn sọ́ra rẹ o kéèyàn sọ́ra rẹ má sọ̀rọ̀ ìtinú o ìyà jẹ àwọn ọmọ Israẹli bàjẹ́ wọ́n mú wọn lẹ́rú bàjẹ́ wọ́n pa wọn lọ́mọdánwò ṣùgbọ́n nígbà tí wọ́n sọ retí nù tí wọ́n padà já sí rere ni kọ́lọ́n ọjà kìtìkálukú wa náà já sí rere torí ẹ̀ á rí pé láyé tiwa lónìí bọ́ọ̀lù lásán ni wọ́n ń wò tíìmù tí ẹnìkan wọn sọpọ́tù final cup wọ́n sì ń gba àbí final match tíìmù tó wọn sọpọ́tù wọ́n jẹ tíìmù yẹn ní ọ̀kan sódò. So àsìkò sì ti ń tán lọ kù sẹ́jú kan tí wọ́n fa fèrè kótó kótó sírò kótó kù sẹ́jú méjì mẹ́ta tí wọ́n ti bàjẹ́ tí wọ́n ti fi ṣeré gbè nínú ìranù torí bọ́ọ̀lù ń gan ìranù tó táwọn tó padà fún wa tó wọ́n ò pé nóò nó ò nó mọ ò ó sì para rẹ̀ mẹ́rin a ah! ọlọ́run á ní kí wọ́n mú wa tọ́lọ́mbà ni mo adjọ́ gbẹ̀dà òkèèyàn ètí rí báwo lẹ ti ṣe ṣe tẹ́ ẹ ti torí kẹ́ ń ṣe sujólé tẹ́ ẹ fi wá dèrò àkèèyàn lápapà ńdodo àìwọ́ lọ ó ń sọ́pọ́tù Real Madrid ni Real Madrid ó wọ́n mọ̀ pé Atlantico Madrid, Madrid tó jẹ wọ́n ní one zero yẹn Real Madrid máa wọ́n máa san ayò yẹn padà wọ́n sì máa win wọ́n mọ̀ pé tó máa ṣẹlẹ̀ nìyẹn so ó dẹ̀ tí wàá parọ́ òun kóun dẹ̀ tó máa gbọ́ pé Real Madrid papà win <laughs> ó sí rẹ̀ so bọ́pọ̀lọpọ̀ sí ń da ẹ̀mí ara rẹ̀ nùnú lórí òfo ìdàgbò kí lọ́kàn láti bó síbó òróró òrò nìkan lẹ́nu ká tó pé òkèlè rẹ̀ ẹ wá máa lura yín ẹ máa rọ ẹsẹ̀ síra yín lọ́rùn bí láti bó síbò lórí bọ́ọ̀lù tí ọkàn yìí bàbá àtọmọ sí dọ̀tà lórí pé wọ́n jẹ tíìmù tó ń sọpọ́tì sì wá para rẹ̀ á ó sì yà jẹ torí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ náà lọ́wọ́ ẹgbẹ́ nǹkan tí a ń lé pọ̀ bọ́ sí ẹ sì lọ para yín àníṣe ìyẹn máa ń lọ́jà tó fẹ́ tà látọ̀tọ̀ tó ti pẹ́ tí ọmọ ọwọ́ ẹni tí ó rà tí ò ní rí ọ wá lè fi ìrònú ara rẹ̀ léèmà ìrònú ni ọba lọ níjọ́ tó bá kú ìjọ́ kejì ni wọ́n sì rẹ́ni tí ó rà kan wàláì bí à ń ti lọ kó mọ́tò wa mọ́tò tó kún bọ́ yẹn ẹlòmíì kó mọ́tò wa rẹ́gẹ́dẹ́ láti lóyìnbó wọ́n á pín ìtàn pín sí pọ́tà ìtàn kó sí Àbújá ìtàn kó sí Jọ́ọ̀sì ìtàn kó sí Èkó ìtàn pé kọ́nsálì rẹ̀ nìra gbogbo ẹ̀ lòkúta bá last card rẹ̀ sínú yóò máa ronú torí gbà tó ń kó mọ́tò yẹn bọ̀ ó ti ro gà wọ́n tẹ̀lé adúrérè eléyìí adúrérè wọ́n wá kọ́lé wọ́n wá sí kínní ẹ̀mẹ́wàá kan lọ́wọ́ ràn lọ́mọ́kà náà kínní kan oríra rẹ̀ ràn lọ́wọ́ ẹsẹ̀ wọn pé mọ́tò bí wọ́n ti ń pẹ́ńlẹ̀ kí ń lora rẹ̀ ni owó rẹ̀ ó máa dínkù ni tọ́ nígbà tí wọ́n wá rí ta ló bá lọ gbá rẹ̀ tí ì sètì ẹ̀ ló kúkú ló fò sanlẹ̀ ìjọ kejì tó kú lẹ́nìkan dé lọ́ba ní gbogbo mọ́tò ló ń fẹ́ ra ah nǹkan mi ara rẹ̀ mọ́tò làwọn fẹ́ tàtà yìí torí ẹnìkan sọ̀rọ̀ ọlọ́run ọba ló ti tí àwọn ọmọ máa ń tí ọ̀sẹ̀lẹ̀ ṣùgbọ́n àwa a jẹ́ kí wọn máa àtúbọ̀tán kò ní jẹ́ kí a sera wa léṣe tí nǹkan yẹn ò bá tètè bọ̀ sí i tó bá sì bọ̀ sí inú owó tuntun àmọ́ ká máa rò pé á ah, ti parí ẹ ẹ má sọ pé yóò bọ̀ sí ẹ má sọ pé yóò ṣe é sí. Islam ò wa ká máa sọ retí nù Islam ò sì kọ́ wa já kan mùsùlùmí ọmọ ọrù dáadáa náà ní gbogbo gbà kọ́lọ̀ ń jẹ́ kí dáadáa ọjọ́ tiwa àwọn ọmọ Israẹli ìyà jẹ wọ́n bàjẹ́ ṣùgbọ́n ní ìsìn àwọn ọlọ́run wá jogún lẹ̀ fún un gbogbo ilẹ̀ tọ́lọ́n fi bùkún sí ọlọ́run bá jogún rẹ̀ fún wa. وتمت كلمة ربك الحسنى على بني إسرائيل بما صبروا gbọ́dọ̀ olúwa rẹ̀ eléyìí tó ti sọ nípa dáadáa tóun ṣe fún àwọn ọmọ israẹli ó pé lórí àwọn ọmọ israẹli o látàrí sùúrù tí wọ́n ti ṣe sùúrù tí wọ́n ṣe ó ti kọ́ lọ́wọ́ jogún lẹ̀ fún wọn. ودمرنا ما كان يصنع فرعون إلا تلان جوكفوا هناني إلى فلسطين kíkún ọlọ́ máa gbé bẹ́ẹ̀ kéésì kíkún ọmọ gbé bẹ́ẹ̀ kún lé ẹni tó wà ń bẹ́ẹ̀ o ẹ̀hẹ́n tó wà ń bẹ́ẹ̀ àwọn náà máa jọ gbé bẹ́ẹ̀ ni o torí pé àwọn lànàbì Musa ń kó bọ̀ ibẹ̀ lànàbì Musa ni kún ọ lọ torí bẹ́ẹ̀ lọ́lọ́run jogún fún wọn kún ọ lọ máa gbé ibẹ̀ náà wọ́n ti jáde tẹ́lẹ̀ náà torí ńgbà tán rí pé anabi yusuf dọba ní misra gbogbo wọn jáde tí ló tọ́ máa ní wọn kó tọ̀ bẹ́ẹ̀ náà ṣe máa ṣe tọmọ yín bá di mínísítà làbújá gbogbo lé ní ọ̀dà wúro agboolé bẹ̀bẹ̀ bá lọ bẹ̀ gbogbo wọn ti dára àbújá kí ló dé ah, ọmọ wa wà ń bẹ̀ ni ẹsìn mọ̀ pé àwọn ìjọba tí wọ́n fẹ́ sẹ́rin lẹ̀ oṣù mẹ́fà ló ṣe ń bẹ̀ bá lé ilé òtún kún padà bí òní kún yóò nígbà tí anabi yusuf alayhi salam tó kú lọ́ba tó kú tí gbogbo nǹkan tẹ́gbèrè gbé tẹ́gbèrè gbè táwọn anábì Musa náà dé gbẹtìrẹ gbé gbẹtìrẹ gbé nísìn wọn borí Firaun torí pé wọn ti pọ̀ gan ní Misra débi pé wọn ò fẹ́ẹ́ dánmọ ń lu màmá àwọn wa bẹ̀rẹ̀ sí ní fìnira sí wọn sódà táraba níyẹn sà bí wọn ṣe máa ṣe fájòjì nú gbogbo òdòkèrè tàràbà nìyẹn sà tó bá ti rí wá tó rí pé o ti rú àwọn gbogbo èèyàn onífẹ́ jókòó tí ọgbọ̀n ọmọ sá fún ọ tó dà tí lù wọn fi tètè sọ ọ́fì sá. ní ìsìn wọn ti borí fúráwọnà fúráwọnà ti parun ọlọ́run ní kí wọ́n padà sí misra mọ́ ẹ máa lọ sí ardol muqaddasa ilẹ̀ mímá baitul maqdis. àwọn aṣọ fún musa pé inna fiha qawman jabbari àwọn kan bẹ́ẹ̀nbẹ́ẹ̀ sọ́jà alágbẹ̀rùgbọ̀n rí o àwọn baba ńlá àwọn Palestine wọn bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ibẹ̀ ń jọ wà ń bẹ̀ tẹ́lẹ̀ náà ni ẹ̀yin nìkan lẹ̀ wà ń bẹ̀ tẹ́lẹ̀ náà ẹ̀ wọ́n á fẹ́ kọ́ sápò ńbẹ̀ fún yín ní ìsìn kẹ́yìn olùbà àmọ́ adágbé bẹ̀ àní padà bẹ̀ o ó dìgbà táwọn eléyìí bá jáde tí wọ́n bá jáde àwọ̀ bẹ̀ condition burúkú àdúgbò tiẹ̀ lọ́wọ́ ilé tiẹ̀ lọ́wọ́ àbúrò á sì fún pé ẹnìkan gbọ́dọ̀ tún sí ládùúgbò míì mà ẹnìkan gbọ́dọ̀ sí ládùúgbò ilé ẹlòmíì mà ọgbà gbogbo òlu ni mélòó ni ọ. ẹni méjì nínú àwọn èèyàn anabi Musa àwọn náà padà di anabi ìgbà anabi Musa kú nínú àwọn tí ń ọlọ́wọ́n ní ẹ jẹ́ ká gbìyànjú láti pa wá láṣẹ tá bá gbìyànjú láti wọ̀ bẹ̀ tá bá wọn jà àwọn aláàbòrí wọn á rí ìlú wọ lẹ́yìn pé tẹ́ bá ti lọ ti pẹ́ nǹkan yóò ti dìtẹ̀ ní ẹlẹ́ni ìtumọ̀ tí ó fi dìjà kẹ́ tó wọlé nù ẹ̀hẹ́n nísìn gbogbo oko bàbá yín gbogbo ilé bàbá yín gbogbo ọ̀nà bàbá yín ẹlòmíì ti gbà àwọn tí ń lò torí kẹ́ni tí ń bẹ́ẹ̀ ni ó ṣe bẹ̀ ẹ̀yin náà ti lọ bòmí ẹ̀ ń ṣe bòmí ẹ̀yin náà ò bójú wẹ̀yìn mọ́ ẹnìkan ni ọ̀ tọba a gba nǹkan tó ọmọ pé tiyín ni lọdọ ẹni tó gbà lọ́wọ́ rẹ̀ sọ̀rọ̀ pé ó kà kólé ọlọ́pọ̀ ìwà ẹ̀mà káàbọ̀ ìjà lẹ́tí ta torí ẹ nígbà tí wọ́n á dé yẹn àwọn ọmọ pé ó dìjà Musa àwọn eléyìí ní bá wọn pé tá a bá lọ tá a bá wọn jà á borí wọn wọn kà sí táwọn ò rí ẹni tí ń bá àwọn bí ẹni tó rí wọn pé ẹ dákun ẹ má fìjà fojú tẹ̀ ń wọ̀rọ̀ ìwọ̀rọ̀ á lọ bá àwọn èèyàn yìí jà ní tá a bá sì bá wọn jà pẹ̀lú ògbọ́lọ́ àwọn aláàbòrí wọn wọn kàn gbójú kò lọ́dọ̀ tí wọ́n wá kọjú sí Musa pé wọ́n Musa sórí nítorí wà ń bẹ̀ ni pé yẹn ni pé àwọn eléyìí ariwo ọjà làwọn kì í sàwọn la bá lọ́rọ̀ wọ́n Musa sórí ìwọ ni ọ̀rọ̀ òye àwọn ò ní lọ bá wọn jà o tọ́ba ní lálágbọ̀ngàn àbúkà bá wọn jà náà ni fadhhab anta wa rabbuka faqatila inna hauna qa'idun ìwọ àtọ́lọ́run ẹ lọ bá wọn jà tẹ́ bá borí wọn àrètí ń bí ọ wà jíṣẹ́ fún wa níbi tí àwọn ọmọ Israẹli ń burú dé lọ bá wọn jà ìwọ àtọ́lọ́run tẹ́ bá borí wọn wà jíṣẹ́ fún wa bìbí we are here waiting for you bẹ̀rẹ̀ anábì musa tó wá ní agbára mi ọ̀kẹ́ nìkan nu wọn àfọmọ ẹ̀yà mi àfẹ̀mí ara mi ìtẹ́mi mi kànú. agbára mi kára mi ọkà tó mọ mi àrùn àmọ́ gbogbo èèyàn yóò kù mi ọkà wọn nígbà tó tẹ́ ti wọn débi ìwà àti ọlọ́ọ̀ni ẹ lọ bá wọn jà wá ń retí yín bì ọlọ́ọ̀ni má dára rẹ láàmú lórí rí ìlú fún ogójì ọdún ìdààkú ọba wọn wọn sọnù ni sọnù sínú ìjẹsí ti náà. Now nínú sinna Not wọ́n sọnù see for forty years ibi tá a sọnù sí yẹn ibẹ̀ la anabi musa kú sí ibẹ̀ la anabi haruna kú sí shamuun olẹni tó gbé wọn wọ ìlú yẹn ọkàn náà tó sọ fún ọ kẹjá bẹ̀rù Ọlọ́run tí a bá bẹ̀rù Ọlọ́run tá a lọ bá wọn jà á borí wọn lọlọrun sí lánàbí tó kó wọn wọlú kẹmọ wá wọ àwọn tá a wí o ọlọ́ni ẹ wọlé sójàdà lẹ́yìn tó forí balẹ̀ fọlọ́n tẹ́ bá wọ Baitul Maqdis torí lẹ́kùn kótópó kan wà ọlọ́ni ìbẹ̀lẹ́ gbà wọnú lóyún ẹ gbọ́dọ̀ gbà bómi sójàdà tọ́lọ́ wọn sọ mẹ́ yẹn ni pé o ò ní nàró wọlé ọ̀tẹ̀ orí rẹ̀ bá ní torí pé bá lọ́ọ́ ń tààrà ògiri ọ̀họ̀ ọlọ́run ọ̀tẹ̀ríba títẹ̀ríba ni sujud torí ẹ̀ gbogbo à ń tẹ̀ríba sujud ni torí àyè ṣe fẹ́ àfọlọ́ọ̀ àfi bí yorùbá ṣe wá máa kúnlẹ̀ fúnra wọn yìí wọ́n gbà títí títí wọn sọ́lẹ̀ wọ́n lásìkò ni àsìkò làwọn ò kúnlẹ̀ kò sínú ẹ̀sìn tiwa ọlọ́ni ẹ orí yín bá wọlé ni ẹ wàá máa ń tẹ́ ṣe wọn ò tẹ́rí báyìí àwọn ọmọ israẹli gbòòrò wọn á wọn á jókòó kálukú tó sẹ́wọ̀n kílẹ̀kùn tó kúrò nù wọn á jókòó wọn á gbórí sánmà wọn ni kò gorí lẹ̀ ni o wọn á gorí sánmà kálukú wọn á rà bọ̀ ọlọ́sìn ni kó wọ́n wọlé kóòrùn tó wọ̀ ẹni tó bá kùnà láti wọlé kóòrùn tó wọ̀ kò sáàyè fún láti wọlé ọlọ́run ọba àánú rẹ̀ pọ̀ ó wá mú kóòrùn ọpẹ́ ní wíwọ̀ kí gbogbo wọn sáré wọlé tọ ọlọ́run anijẹ́ bá wọlé o gbogbo kálukú tó bá ti débi lẹ́kùn yẹn o kó forí balẹ̀ ni o so àwọn ò forí balẹ̀ o wọ́n ta kàkà wọ́n fi wọlé tọ́mọ ọlọ́run anijẹ́ bá débi lẹ́kùn kẹ́ sọ pé hẹ́pọ̀ ọlọ́run dákun dárí ẹsẹ̀ wa jìn wá táwọn bá dé bá wọn ni hẹ́pọ̀ ẹgbọ́ o inú wa ni kò sọ forí jìn wá báwa gẹ́sẹ̀ wa dànù àwọn wa ni hẹ́pọ̀ <laughs> hẹ́pọ̀ ìyẹn ni pé alikama wait oríjìn alọ́lọ́ ni wọ́n sọ o àwọn aṣọ pé hinta alikama wàhálà àwọn kìíní wọn burú bàjẹ́ yorùbá yìí ni wọ́n ṣe ẹ̀yìn tán gbé bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tún fi bẹ́ẹ̀ lẹ̀ wọ́n fi bẹ́ẹ̀ lẹ̀ wọ́n tún fọ́ká lẹ́yìn rẹ̀ la ara àtọ́ lọ gbé Madina ara àtọ́ lọ gbé Yamani ara àtọ́ lọ gbé Khaybar. ara àwọn tó lọ gbé àti ẹ̀rọ àwọn ẹni tó lọ gbé Morocco àwọn tó lọ Tunisia tó lọ Iran táwọn kan ní Yahudi ìlú kọ̀ọ̀kan nínú àwọn àdúgbò yẹn ọ̀gọ̀rọ̀ wọn tún dà lọ sí Europe náà ló ayé alákọ̀ọ́kọ́ fi bẹ̀rẹ̀ tí Hitler tó pa bàjẹ́ ní tí wọ́n ń pè tẹbi torí wọn náà lógun ayé ẹlẹ́kejì náà tó fi ṣẹlẹ̀ bóyá torí wọn lógun ayé ẹlẹ́kẹta gan fi ṣẹlẹ̀ ẹgbẹ́ bí wọ́n ti ń pa àwọn Falasitínì pa púpà nìsín tí gbogbo àwọn Amẹ́ríkà sì sọ pé ẹlẹ́tọ̀ láti dáàbò bora yín ẹlẹ́tọ̀ láti dáàbò bora yín ẹ sáà máa sọ̀rọ̀ afáàtì paráàlú tá ni wọ́n ń pa tẹ́lẹ̀ náà. lọ́wọ́ àná lásán ní hayye shuja'iyya ní Qita'i Gaza èèyàn ọgọ́rùn-ún ni wọ́n fi bọ́ǹbù pa láwọn Israẹli torí pé àwọn Palestine ń ṣúti àwọn missile tó yẹ pé nu Sahara ní ń bọ́ sí kò tí ẹ̀ rí lé bọ́ sí. ok gbogbo ẹni tó bá gbàlú rẹ̀ kọ́ máa pàtẹ́wọ́ kọ́ máa fòdodo pàdé ẹni tó gbàlú rẹ̀ ni nígbà tá ìṣe kèfèrí ẹ mọ̀ pé bí Islam ti kọ́ wa ni kò wọ́n bí ọ̀dà tó bá gbàlú òun ò bí ọ̀dà Islam yìí sẹ̀sìn ọ̀lẹ ẹ̀ríkì táwọn máa ń ṣẹbọ àti gbàlú wọn rọrùn tó bá pè Islam ọ̀ oh, ẹni tó gbàlú yóò múra àbẹ́yìn ọ̀ka history níta àwọn mùsùlùmí fojú àwọn England rí ní India India plus, plus Pakistan nígbà tó jẹ́ country kan náà ẹ̀ka history níta àwọn mùsùlùmí fojú wọn rí ẹ̀ka history níta àwọn mùsùlùmí fojú àwọn England rí ní Misra ah, ní, ní Sudan ẹ̀ka history níta àwọn mùsùlùmí ní àríwá Nàìjíríà tó fojú England rí nígbà tó fẹ́ gbàríwá tó dàpọ̀ mọ́ gúúsù ìbá àwọn aláàfin kankan wọn kó ilẹ̀ Yorùbá fún òyìnbó ní rọrùn nígbà yìí nítorí pé ẹ bọ ẹ bọ kọ́ wọn pé ẹ dáàbò bo nǹkan yìí àmọ́ islam ẹni tí ó bá gbà lu mùsùlùmí àyàjọ kú ni ní islam kọ́ wa nù torí ẹni islam sọ pé tó bá kú nítorí kó ń dá gbogbo olú fa anta shahid ikú shahidi ló kú wọn yìí gbà lu mùsùlùmí bẹ́ẹ̀ kí ráfòdò ló pàdé wọn ẹ mọ iye yẹn tó kú lọ Algeria more than million shahid. ni wọ́n kú tí wọ́n fi lé France kúrò nílùú wọn torí pé France ti gbọ́ Algeria wọ́n ń pe France ní small Algeria wọ́n ń pe Algeria ní small Paris nítorí pé tẹ́ bá wò ó nínú geography ibi tí France wà yẹn tẹ́ bá ti sọdá Mediterranean Sea Algeria lọ àmì wọ́n á fẹ́ sọpọ torí pé gbogbo náà àwọn ìbò àwọn ìlú kéékèèké England tí wọ́n á gba gbogbo olúlé ayé gbogbo ẹ̀ pátákó tó lẹ Yorùbá yìí gbogbo France tó ń gba gbogbo olúlé ayé kò tó lẹ̀ Yorùbá yìí so nítorí ẹ̀ àwọn ń wá ibi tí wọ́n ti expand èèyàn mílíọ̀n ńlọ́kù ní Algeria nítorí àti lé àwọn France wọ́n sì lé wọn wọ́n yẹn gbà lu mùsùlùmí bẹ́ẹ̀ kí mùsùlùmí wá kó pàdé yẹn ara ti Islam máa ń kọ́ yẹn nu Islam ọ̀pọ̀ mùsùlùmí pé tẹ́ bá wá gba dúkìá rẹ̀ kó fún wọn kó tún máa bẹ̀ wọ́n kó máa pàtẹ́wọ́ kẹ́ ẹ ṣe ẹ ṣe tẹ́ ẹ gbà á o gbàgbà kìnnìkan fèdínù tó fi jẹ́ wípé àwọn mùsùlùmí ní gbogbo ibikíbi tí wọ́n bá wà láyé wọ́n lè gbàlú wọn kọ́ ọmọ pàtẹ́wọ́ ìtumọ̀ táwọn ọmọ Palestine ṣe nìyẹn àwọn Palestine wọn ò jìjà ibi ìlú tí wọ́n ní wọ́n wà ìlú wọn ní 1920 wọ́n ń pè nìkan ní Bedford òní Minister of External Affairs ti England tó England France àwọn náà da ayérúgbàjẹ́ gbogbo Amẹ́ríkà gẹ́gẹ́ bí ara ibi tí England gbà náà ni kọ́lọ́nì England àwọn ìlú méjì in France and England àwọn ló da Yorùbá jẹ 1920 Bedford tó jẹ prime uh, tó jẹ minister of external affairs ti England ló ṣàdéhùn wípé gbogbo àwọn Yahudi tí ń yọ àwọn lẹ́nu ní European countries sí àwọn da country lẹ̀ fún wọn ibẹ̀ làwọn sì kó wọn lọ so Palestine sì ń bẹ lábẹ́ England ìgbà náà wọn ò sàdédé rí Palestine náà gbà àfìgbà tán kó sáwọn mùsùlùmí nínú wọn kó sáwọn mùsùlùmí nínú pé ká yarí fún Uthmanian Empire torí pé àwọn Uthmanian Empire Empire Islam yẹn náà gbogbo ẹ̀ ṣubú tí tó two hundred years so àwọn ọmọ pété bá wó ìjọba yẹn á di kélekèle tó bá sì di kélekèle àti mú wa alájà ńkólókóló yọ rọrùn fáwọn nítòsẹlẹ nu wọn kó àwọn lárúbáwá wọn yarí mọ àwọn tọkì lọ́wọ́ ìjọba wo gbà tí ìjọba wo England ti ń tà wọn jẹ òun àti France wọn sì pín gbogbo ìlú lárúbáwá mọ́wọ́ ibi tá ń pè Saudi Arabia ẹnìkan lọ́lọ́wọ́n bá yọ ẹnìkan kan colonize wọn bóyá nítorí kọ́ jẹ́ Sahara ẹnìkan ọmọ pé nǹkan kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ní oòrùn burúkú kí lèèyàn ń wá lọ bẹ́ẹ̀ ó tún bẹ́ẹ̀ nu fi dáàbò bò bẹ́ẹ̀ yẹn torí pé ara ara orí pa Nàìjíríà báyìí òyìnbó ìwọ ọbì kankan mọ́ bàjẹ́ ẹ̀yin máa wo bọ́dà sí bọ́dà ẹ̀ rí i pé ibi jíjà ó ti ni wọ́n ẹ wo ti pé wọ́n gbèdè ìyá wa lẹ́nu wa tẹ́yìn wá ń sọ òyìnbó tẹ́yìn wò pé ẹ lajú tẹ́yìn wá ń sọ èdè màmá yẹn lẹ local tẹ́yìn wọ́n kẹ́yìn lẹ local ọpọlọ yín local bàjẹ́ ìmúnisìn ní gbogbo eléyẹn kí ló dé tó pé èdè tiwa èdè abọ ni èdè òyìnbó lè di ọgbọ́n ẹ wàá máa sọ pé òlè sọ òyìnbó ni ẹ̀yin náà ẹ gbọ́n ni torí tẹ́ ẹ bá gbọ́n tí yín lọ yẹ kẹ́ gbé lárugẹ gbogbo àwọn èèyàn láyé tí wọ́n bá ti lè gbé tiwọn lárugẹ tó ẹ pé tẹni ẹlẹ́ni ni gbé lárugẹ wọn ò lómìnira o gbogbo ń ta bá la mà lẹ́kọ̀ọ́ lójú òyìnbó tá a lè gbé sí yorùbá àti ìmà ìdínú tó pé gbogbo tá a la kọ́ àlè fi ṣe nǹkan kan ọ parí sí dípa sóyìnbó náà ni gbogbo ẹni tó bá fún vocabulary tó pọ̀ jù lágbà ó bàbá nìyẹn grammar irọ́ lásán irọ́ lásán it results to nothing kì í sàwọn nìkan ni wọ́n mú lẹ́rú wọ́n mú àwọn lárúbáwá lẹ́rú àwọn sì ń sọ èdè wọn lónìí India and Pakistan kí ló dé táwọn ń ṣèdè wọn lónìí English lọ́dọ̀ tiwọn second language ni o tiwa siwa wá first language first and last language wọ́n kọ́ la gbagada gbagada sí yẹn lẹ́ẹ̀kẹ́ bàmú wọ́n sọ pé ẹ káàárọ̀ wọ́n ní good morning ni mo sọ i'm good morning good morning wọ́n ti mọ̀ pé rú rẹ̀ ò fẹ́ ṣèdè rẹ̀ ni bàbá ṣe kọ́ là sí lẹ́ẹ̀kẹ́ irú ìwà wo ni tiwa tọ́lọ̀ fún òṣèdá gbàtó òyìnbó ti wá wá àwa da ti wá nù ábìmọ láwọn ọmọ kéékèèké aburú tẹ̀ ń tó fi sira yín nù àwọn ọmọ kókòkò tí wọn mọ kankan ẹ wàá mọ bá aṣọ òyìnbó ṣé ní England àwọn ọmọ bọ́ mọ́ sọ Yorùbá irọ́ lásán láì tọmọ bá wá dàgbà ọmọ wa ya dàgìnì dọ́ọ̀rọ̀ dìndìnrìn dìndìnrìn játọ́ nípa èdè Yorùbá wọn mọ wá bá sọ ìdínlẹ̀ Yorùbá yóò wá dẹnu lẹ̀ pé dáàdi what is he saying can you just tell me ẹ ọ̀gbẹ́dẹ̀ yẹ à èdè màmá wa ni ká kọ́kọ́ gbọ́ gbogbo èdè tábà gbọ́ láyé torí pé ní tó bá ta tiẹ̀ lọ́pọ̀ kò ní rówó fìrà lọ́wọ́ òyìnbó ń wá sí nàìjíríà láti wá kọ́ yorùbá wọ́n ń gba phd nínú yorùbá àwa wá ń da tiwa nù àkàkún òyìnbó òyìnbó òyìnbó òyìnbó ẹlòmíì sì fi sòyìnbó bóyìnbó ṣe pọ̀ tó lẹ́nu rẹ̀ òsì náà ni. tó ẹ jẹ́ káwa náà pọ́n tiwa lé ẹni tó bá pọ́n tiẹ̀ lé ẹni àjòjì máa pọ́n lé ẹni tó bá pọ́n tiẹ̀ lé lájòjì máa pọ́n lé torí pé tẹ bá lọ sí ìlú òyìnbó yẹn náà nísìsiyìí tó bá yẹ pé wọ́n dírẹ́sì jẹ gẹ́gẹ́ bí culture yìí ṣe gbà wàláì wọn ni wọn mọ̀ wò wọn náà jiyàn bàbàrà lójú wọn yé sì wọn tó di kàkà di kúkú tó di kó tí wọn náà dokùn mọ́rùn àwọn ọmọ wò pé náà kò fi tiẹ̀ òun mọ̀ bá ń ṣe ń dì í because sórí ṣẹ́ẹ̀tì tó wọ yẹn àìwọ́rù rẹ̀ sínú trọ́sà yẹn because trọ́sà tó wọ yẹn irú ṣẹ́ẹ̀tì tó yẹ ọ̀tọ̀ sọmọ kékeré ṣe tiẹ̀ àti bosíbo àwọn tí wọn kéde àǹsíkì rẹ lọ́wọ́ nàndógó rẹ lọ́wọ́ agbádá rẹ lọ́wọ́ wọn mọ yiri rẹ wọn mọ ko yes Nigeria yes Nigeria Yorùbá yes Yorùbá Hausa Hausa mọ̀nàgbà tó o bá pọ́n tiẹ̀ lé ńkọ́ sí ọ̀rẹ́ láì tó eléyìí túmọ̀ sí pé Islam kì í jẹ́ kí wọ́n gba nǹkan yẹn báwọn is either kọjá pé wọ́n borí àbí kò sì kú lórí pọ́ùn dífẹ́ǹdì nǹkan ní ti Islam kọ́ wa fèdínù tó fi jẹ́ pé kò sí tàbí ṣùgbọ́n pé àwọn Yahudi yẹn àwọn òyìnbó kó wọn kó ń lu tiwọn àwọn fẹ́ fi nísìmí wọn lọ da wọn sí Palestine kí wàá lò lè máa ṣẹlẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé kò ju kékeré báyìí lọ àmọ́ nǹkan ogun ti ń bẹ ní Israel yẹn tó bá kó gbogbo lẹ̀ lárúbá pátápátá jọ nǹkan ogun ò tó one over four ní tí wọ́n ní táwọn amẹ́ríkà ń kó wa àwọn england ń kó wa àwọn france ń kó wa tógun bá tún wá ṣẹlẹ̀ tágbára israeli ọ̀bá tún ká amẹ́ríkà ó tún dé england náà ó tún dé france náà ó tún dé láti bá wọn pa àwọn lárúbáwá torí ẹ̀ lógun tó ń jà forty eight àti tó ń jà sixty seven a máa ṣe kí israeli lágbára kan ní mélòó gan làwọn náà bọ̀tà amẹ́ríkà wọn ti lọ dúró mediterranean sea red sea gbogbo ẹ̀ àwọn náà yìnbọn wọn ń tabalú gbogbo ẹ̀ wọ́n sáfì rí i pé àwọn lárúbáwá yìí àwọn keep them short. ṣé eléyìí jẹ́ àwọn yahudi nìyẹn àwọn yahudi ẹnì kan á ní sábà ti yọwọ́ ọlọ́run tó yọwọ́ ànábì wọn ní israẹlà ló kù ṣé àwọn pé sọkúsọ nìyẹn àbẹ́yẹn ọmọ pé sọkúsọ nìyẹn nínú ìjà bó ti ṣe jẹ́ so ó wá ṣòro káwọn ẹni tó ń pera wọn bá nu israẹlà especially àwọn yahood wọ́n gba islam ó ṣòro gan orí à torí pé láti ojú ayé anabi sallallahu alaihi wasallam wọ́n ti fi ìkórìíra yẹn hàn fáwọn lè ṣe àwọn lè ṣe islam bákan náà ẹ lè rẹ́ni tí kò bá jẹ́ ẹ̀yà ẹ̀yà àwọn israel pé yahood ẹ lè rí torí pé àwọn sọ pé ẹ̀sìn yẹn ẹ̀yà ni ẹ̀sìn tó ní í ṣe pẹ̀lú ẹ̀yà ni ìyẹn ni pé tó o bá ti jẹ́ ìyá yahudi ò lè bá wọn ṣe ẹ̀sìn yahudi yà tí gbogbo ẹ ti dòfò lẹ́yìn ìgbà tó lọ́run anabi muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn náà ẹ̀rí pa àwọn ọmọ israẹli ó rí à kẹtù rẹ nìkan ni wọn ti ń ṣẹ̀sìn nasraniya ẹ̀sìn christianity yẹn ó rí à torí ẹ̀ tí wọ́n bá lọ sí israẹli tán láwọn lọ yẹn wọ́n eré nìkan kan náà àwọn ọmọ israẹli ti ń ṣẹ̀sìn nasraniya wọ́n eré àwọn lárúbáwá ni àwọn lárúbáwá làwọn tí wọ́n rí pé wọ́n ń ṣẹ̀sìn yẹn torí káwọn tó jẹ́ yahood àwọn wò pé isa òpùrọ́ ni ọmọ zina ni pé isa nàbì bó làwọn sì wá máa tẹ̀lé sìn rẹ̀ ọlọ́wọ́n bá láàbẹ̀ wípé islam ti wá ọlọ́wọ́n bá kó tó bọ́ ọ̀ràn lórí àti mójútó ọlọ́wọ́n kó sì wá lọ́kàn nínú ẹni tí gbọ́rọ̀ tí tẹ̀lé kó sì wá lórí rẹ̀ jálẹ̀ subhanakallahumma wa bihamdik an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk kánìkò pé sọ́láàtì.